نعم. أعوذ بالله من الشيطان الرجيم بدأت ببسم الله في الوعظ أولا تبارك رحمانا رحيما وموئلا وثنيت صلى الله ربي على الرضا محمد, محمد المهدى إلى الناس مرسلا وعترته ثم الصحابة ثم من تلاهم على الإحسان بالخير مبلا وثلثت أن الحمد لله دائما وما ليس مبدوءا به أجزم العلا وبعد فحبل الله فينا كتابه فجاهد به حبل الهدى حبل العدا متحبلا ليتي أدب فلان بارك ولا أتريكي جاء fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam kó má ma ní orí òun nìkan kọlọmọba wa ara àlè rẹ̀ tí wọ́n bá gbà fún àti àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ àti gbogbo àwọn tó bá tẹ̀lé ojúpọ̀nà wọn ní ti dáadáa títí di ọjọ́ ẹ̀san na a tún fi àsìkò yìí àfi kí gbogbo àwa tá a wà lórí ìjókòó níwájú ni lẹ́yìn ni àbí ní ẹ̀yìn lọ́hùn àbí ọlọ́wọ́n bá àríkí ọlá ń ta torí ẹ̀wà wíwá ilé ní kọ́lọ́wọ́n bá àríkí ọlá kó dákun kó mọ́dún wá ní ládàá rẹ̀ láì ní gbarawa lásìkò pọ̀ torí ọjọ́ náà ṣìkìní ó ti lọ àti torí pé àwọn afáwa tí wọ́n wà lórí ìjókòó náà ọ̀nà tí wọ́n ti wọ́ ṣìkìní ó jìn pẹ̀lú ògo ọlọ́run nǹkan àkọ́kọ́ tá a fi bẹ̀rẹ̀ òun náà ni pé a gbọ́ àyọkà nínú alukur'an karim àwọn afáwa tí wọ́n bá wa ka ilé yìí òun náà ni àwọn afáwa Yusuf abẹ́ọ́lọ́wọ́ bá rí kíọ́lá kó bá wa ṣẹ́ kú lórí dáadáa أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الذين آمنوا قوا أنفسكم قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون يا أيها الذين آمنوا توبوا إلى الله توبوا إلى الله توبة نصوحا أفى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا أيها الناس النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب بن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم بنت عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك àbí ọlọ́run bá rí kí ọlá kó bá wa ṣe àlékún ìmọ̀ afáàtì wọn bá wa ka Kùránì náà náà ní gbara wa ní àsìkò so ìkẹ́nu àwọn afáwaláyé àwọn náà ní ká níbi fún ẹ̀ orí ráńpẹ́ kí wọ́n fẹ́ fi kí àwọn mọ̀ṣáàjì tí wọ́n wà ní ìkàlẹ̀ kí àwọn ọ̀sán wà lọ kí wọ́n wá bá wa ṣe yẹn. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد قصيدة قلتها في مدح المشايخ الأكتاب على كابر الهج الله بعنوان بل هو آيات في صدور العلماء وهذه القصيدة على باهي الواثق مفاعلة مفاعلة فاعول قلت بحمد الله رب العالمين على إنعامه للعالمين بحمد الله من يحيي العلوم ويدخلها صدور الراسخين لقد وضع الإله في الصدور صدور العالمين العارفين ويجعلها آيات للعباد عباد الصادقين المخلصين يخصص رب قوما من أناس ومن يهدي العباد العابدين كما اختار ربي آدمي حبيب الله كنز العارفين وفضله بعلم بل وحلم سمات العارفين الراشدين أيا من يخدم القرآن ليلا نهارا صرت تاج القارئين تنمي, تنمي القلب بالقرآن دوما وتسقينا علوم الصالحين وكنت تحفظ الإنسان دوما كتاب الله دور العالمين وقاك إلى هدى من كل كيد ومكر ثم شغل حاسدين بلا والشيخ شيخ في المعالي كبير الأسفار زين الفضيلة يقدم وسعه في الناس طغة ويحميهم بعلم القانتين فصيح عارف حاب العلوم مغبي الجاهلين الغافلين وعاك الله من سحر وعين ومن كيد دسيسة إمعينه وأسمى تحيتي للحاضرات رجال نسائهم والحاضرين جزاكم ربنا رب الكريم جزاكم أجمعين أكتعين صلاة الله يتبعها سلام على المختار خير المرسلين صلى الله على نبينا محمد جزاكم الله خيرا أبي الله وبارك ولا الله أدوك فهم أفانا fún ọ̀pọ̀lọpọ̀ àwa tí àmọ̀túnmọ̀ tí wọ́n sọ nǹkan wọn sọlá tó kéde lẹ́nà ni pé lẹ́yìn ìgbà táwọn dúpẹ́ fọlọ́ ọba àlékè ọlá àwọn wá ń yin àwọn àfa wa tí wọ́n wà ní orí ìjókòó ní abẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ọlọ́wọ́n ọba àlékè ọlá tó láwa ṣe fún wọn wọn wá ń bẹ ọlọ́wọ́n ọba àlékè ọlá ó máa ṣe ìlékún ìmọ̀ náà kó dẹ̀ yẹ kó wúlò fún wọn láyé ń bí kó jẹ́ sábàbí dáadáa fún wọn tó bá di yẹ ọmọ kẹyàmà. náà ní àìní gbara wa lásìkò náà púpọ̀ insha Allah yín kú báyìí òun náà ni kí àwọn ṣéèkù wa kí wọ́n bá wa bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ eléyìí àwọn àfáà tí wọ́n wájú wa yìí a rí i pé àmọ́ wọn rí tẹ́lẹ̀ àwọn tó mọ̀ wọn wá nù wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àṣekìní àmọ́ wọn a wá sọ̀rọ̀ ráńpẹ́ nípa wọn lábẹ́ ibi tá a dé sọ eléyìí òun náà ni lẹ́kítọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì wa táwọn náà dé láti ìlú àṣà ẹ̀rí àwọn ṣéèkù wa tó kọ́ ọmọ bá wa pé lẹ́kítọ́ alákọ̀ọ́kọ́ amorúkọ wọn sí àṣẹ al abu muhammad habibullah bin abdulrahman títí lọ́pẹ́ al-adawi hafizahullah wa ra'ah abiyọlọ́wọ́n ọba alikiola orí dáadáa la mọ̀ wọ́n sí tẹ́lẹ̀ orí dáadáa wọ́n wà báyìí kọ́lọ́wọ́n ọba alikiola kó dákun kó bá wa pa wọ́n sí orí dáadáa náà àfa tí wọ́n wà ní ìjókòó yìí àfa tí ní gbìyànjú púpọ̀ nípa àlámọ̀rí ẹ̀sìn yìí ni lákọ̀ọ́kọ́ tá a bá kí o kan ní markazu salafiyya ìtàfíìdì alukur'an ẹ̀dẹ́ tó wà nínú ìlú ẹ̀dẹ́ lọ́n ní ọ̀ṣun state àfa àti ọlọ́mọba alikiola tí ojoogun ààyè yìí fún nìyẹn tí wọ́n dẹ̀ mójú tó lọ́mọ bá fẹ́ ha alukur'an karim gẹ́gẹ́ bó ṣe sọ̀kalẹ̀ wá ń láti sánmà anabi sallallahu alayhi wa sallam sọ nínú hadithi kan nígbà tó fẹ́ máa ka alukur'an karim bó ṣe sọ̀kalẹ̀ láti sánmà kó máa ké gẹ́gẹ́ bí abdullahi ibn mas'ud ṣe bó ṣe máa ń tabarẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní àbá ń bẹ̀ ni àbí kẹrọ ààyè ni tó di ọ̀dà nabi sallallahu alayhi wa sallam wọ́n ní gbìyànjú tó pọ̀ nípa Al-Qur'an Al-Karim àtàwọn ọmọ ẹ̀sìn míì àwọn náà ti kíni wọ́n dẹ̀ jáde ní àwọn ààyè gíga ọ̀dọ̀tọ̀ wọ́n ti ṣe baccalaureate tàmà sí bachelor degree wọ́n ṣe masters àtàwọn nǹkan míì náà lóríṣiríṣi nínú àwọn certificate àbí ìjàzáàt tí wọ́n ní nípa Al-Qur'an Al-Karim àwọn kíní pọ̀ àlè sọ́tán ṣùgbọ́n àbí ọlọ́wọ́ bá àlékè kó bá wa ṣe àlékún àlùbáríkà sí gbogbo nǹkan tí wọ́n ní nílẹ̀ yìí kó dẹ̀ bá wa ṣe wọn kò ní orí dáadáa abẹ́rẹ́ wọn bá rí kíọ́lá kó bá dúró tì wọ́n dáadáa náà mi ṣá àwọn atún ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi náà àbí ká ní àwọn àfa táwọn náà tún ní nǹkan tí wọ́n tó fi kí àwọn ṣe kù wọn bá rí kíọ́lá kó fún àwọn àfa náà ní ọ̀rọ̀ náà sọ kó jẹ́ kó jẹ́ sábàbí dáadáa fáwọn tó ń fẹ́ sọ àwa náà kọ́ lọ́wọ́ bá rí kíọ́lá jẹ́ ká gbọ́ dáadáa ká dẹ̀ mú un lò ó lè jẹ́ sábàbí dáadáa fún wa láyé ń bí àti yọ̀ọ̀mọ̀ kẹyàmà so insha Allah láì àwọn afọ òṣèké ni wọ́n bá bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ náà ní ìsìn abẹ́ ọlọ́wọ́n bá alẹ́kẹ́ ọlá kó bá wa fún wọn sọ. insha allah lẹ́ẹ̀kan sí tí wọ́n bá wa sọ lé lórí òun náà ní nǹkan tá a mọ̀ sí al-usratu sa'ida bayna al-waqi'i wal-ma'mul ìdílé aláyọ̀ láàrin nǹkan tí ń ṣẹlẹ̀ àti nǹkan táwa gangan fẹ́ kó máa ṣẹlẹ̀ ń àwa náà ti rí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ní dàrú kò dẹ̀ wọ àwọn náà kírun kẹ́bẹ̀ máa ṣẹlẹ̀ ń bẹ̀ so ní èèyàn lè fi rí ìdílé aláyọ̀ tí ìdílé yìí ó tò dáadáa láàrin tí ń dàgún lé wa àti ń ta fẹ́ insha allah gbogbo àwọn nǹkan tí ó máa jáde lábẹ́rẹ̀ òun náà ni àwọn ṣe é kó owó ṣe kíni wọn máa bá wa sọ fọlì ẹ̀tọ́ sọ́dọ̀lì. Wow, oh, bye-bye ẹ̀rọ kan ti tó ṣé méjèèjì lẹ́fẹ́ ẹ̀ẹ́dẹ́lẹ̀ ìdúrà yóò mọ̀ gbé tó ti dà láìsí àwọn rìpọ́tà. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́fún ọlọ́run ọba ọba àwọn ẹni àkọ́kọ́ àwátá ń bẹ láyé nìsí àwọn tí ó tún wá lẹ́yìn wa ọlọ́run ọba àbúrò yìí náà lọ́lọ́run ọba àdúgbò wa ọlọ́run ọba tí ó fi àánú ẹ̀ tó fi lé wa bá ó ṣe wá ní mùsùlùmí torí wípé tí kì í bá ṣe àánú látọ̀dọ̀ ọlọ́run ọba tó láàrẹ̀ ga àwọn èèyàn kan ń bẹ tí wọn bá wọlé lọ́lá níní ìbí jíjẹ́ ìran tó dáa àwọn lẹ́yìn kí wọ́n sáwájú gba Islam látara bí ẹbí wọn bó ti súnmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àtúntò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àìmọye nínú wọn ni ọba islam torí eré jẹ́ mùsùlùmí ọba àwọn táwa wà ń bí lónìí tá a jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wa ara nàbì sòní ẹlòmí òjìlẹ̀ lárúbáwá rí ẹlòmí ó lè rí lárúbáwá lórí fóònù àbí lórí àtìlfáàzò ṣùgbọ́n kó jẹ́ kó rí lárúbáwá gẹ̀gẹ̀ rí lójú báyìí kò rí ọlọ́run ṣe ní mùsùlùmí àánú ọlọ́run tó tóbi ni ọlọ́run kọ̀ wọlá yìí tóbi rẹ̀ kó já ṣe islam pàdé ẹ̀ fi àti ìgẹ́ ọlọ́nkọlọ́bá ànábà Muhammad sallallahu alayhi wa alihi ah, wa sallam àlẹ́yìn ìgbà náà èmi pé ìjókòó tá à lónìí ìjókòó kó àwọn àgbààfà ńláńláńlá báyìí sínú ni bó ti ẹ̀ a mọ̀ pé àyè ìjókòó mà níbi tá à bọ̀ ṣùgbọ́n mi mọ̀ pé àwọn àfáwà ńláńláńlá báyìí wọ́n wà ní mo bí ọlọ́wọ́n bọ́ nínú àánú ẹ̀ òun ló máa ń fi àlùbáríkà sí ìgbìyànjú èèyàn ọlọ́run kò fi àlùbáríkà sí ìgbìyànjú gbogbo alápapọ̀ látọ̀dọ̀ Sheikh Ali Said tí wọ́n wà ní ẹjọ́ tó gbogbo ayọ́kọ̀ ká má bínú torí tọ́lọ́ ìgbìyànjú ní ọlọ́run kò mọ̀ sí bárọ̀kà sí ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ gàwárọ̀ bùkọ̀ yá kọ̀lọ́kù máa yà ṣá òwò yà kọ́ ọlọ́run bọ́ ọba tó láàrẹ ga ohun tó bá wù ní máa ń dá nínú ẹ̀dá ó dẹ̀ máa ń ṣa ẹni tó ní ẹ̀ṣà gbogbo ẹni tó bá ti lè ń jẹ́ iṣẹ́ pé á pèpè sójú ọ̀nà ọlọ́run ọba tó ga ló torí pẹ́ẹ́pẹ́ tí yàn bá wo èèyàn tí ń jáde nílé kí owó ṣe pọ̀ tó nílẹ̀ Yorùbá lójúmọ́ tí yàn bá fọ́n dà sí gbòòrò páwọn ṣe dá wà ó yẹ kí yàn máa pé ó yẹ kó ti kárí ṣùgbọ́n Ọlọ́run bó ṣe dáadáa fún wa tó dáadáa Ọlọ́run níjọ́ bàjẹ́ Ọlọ́run níjọ́ takú síbẹ̀ bẹ́ẹ̀ náà ni sheikh tó wà ní ẹgbẹ́ wọn ní orí tó ọlọ́run bọ́ wọlé àìsí bẹ̀rẹ̀ yóò bá eh, ẹni tó bá ka nǹkan tí wọ́n bá kọ ẹ̀kọ́ kan náà ní bóyá mo lè sọ bí n bá kà ó yẹ kémi náà ti kà tó bóyá ju méjì àti mẹ́ta àti mẹ́rin márùn wọn ìyẹn máa ń rí eh, ṣe rí bá a ṣe wà yìí sáǹkẹ́kọ̀ọ́ ẹ̀sùn ẹni tó bá wà lójú ọ̀nà yẹn ó máa ń nírú àwọn so yóò àmọ́ bàyàn lẹ́nu yóò mọ bàyàn nú jẹ́ nígbà tí yàn bá rí i pé ní tí kìí ṣe mà láwọn èèyàn ń pè ní mà so ọlọ́run wọlá yìí tóbi rẹ̀ dáadáa yín ọlọ́run ní yóò bàjẹ́ ṣé Lukman àwọn àgbàfà àwọn ẹni tó bá ti wà ní mọ̀júmọ́ àhálùkọ́ ṣe aṣọ aláwọ̀ sàlàfẹ́ yìí nàbí kí náà ti ẹ̀ pé gbogbo ara tí wọ́n máa ń dá mbẹ̀ àti ọlọ́run bọ́ wọlá yìí tóbi rẹ̀ <laughs> yóò bá a fẹ́ lẹ́sùn dáadáa àwọn èèyàn kan bẹ tó ṣe yí pé gbẹ́jẹ̀ ṣe ń flow lára bẹ́ẹ̀ lọ́lọ́run ní kí orin tí ó sàǹfààní kọ́ mọ flow lára tó ọlọ́run bọ́ bàtọ́ la ẹ̀dá kò nípa ọgbọ́n àti làákàyè tó fún yín àwọn bàbá wa tí wọ́n jókòó tì wá náà ṣé fún imam gbogbo ìlú bíi tá a wà yìí aláwa tó ọlọ́run jẹ́ ṣe àyè náà tó bàbá ọlọ́run jẹ́ àárín yín pẹ́ àwọn sheikh ahmed tọ́lọ́run bá ṣe àyè yìí fún un Ah, abẹ́lọ́wọ̀n bọ́ba tó láàrin ga nínú àánú rẹ̀ àwọn ẹlòmíín náà ń bẹ tí ọlọ́run ti ṣe rú màá sàṣà báyìí fún àtàwọn àyè ńlá ńlá báyìí o ṣùgbọ́n nígbà tó yá wọn wòye pé kíní yóò látajà rí wọ́n sì pàtì ọlọ́run ní ṣe tìyín bẹ̀ ọlọ́run jọ mọ lọ síwájú àwọn afáwọn àgbà tó ka wọn nílẹ̀ kan náà ọlọ́run bá fún ilẹ̀ kan dáadáa ṣùgbọ́n tẹ̀wé inú ni ọlọ́run sá ti wá láàfà torí pé tí àṣẹ́kùlà Albani alayhi rahmatullah tí wọ́n bá lè máa sọ pé iná lè wọ́pọ̀ wáfà bí arúgbìn náà yẹ́sítẹ̀n zero ní ọ̀tá àwọn ẹ̀bá ń tó wọn aláàfà èmi ò máa ń táwọ̀ wà wí báyìí tó tí wọ́n bá yẹra wọn sí bọ́ọ̀sì tó kí làwọn wà yẹra wa sí sí àwọn ṣẹ́ẹ̀kì wa kan wà ní apá àlàáfíà mìíràn ọlọ́run wọlé ayé tóbi rẹ̀ ọlọ́run bá máa ń fún kálukú ní ẹ̀bùn nǹkan tó bá wù nínú nǹkan tó ń bá wọn adúpẹ́ sí lọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́n fún wọn lẹ́bùn kálàmù tó dáa ẹni tí ọba akọrin yóò mọ̀ lo àsìkò àwọn lè mọ̀ lo àsìkò tó pọ̀ máa torí pé ó ti fẹ́ di ẹ̀jẹ̀ ṣùgbọ́n ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ lo àsìkò wọn sí ní tó dáa ọlọ́run má jẹ́ kí ariwo wọn yìí láàrin àwọn tí wọ́n ń fi àìmọ̀ kan jẹ́ ń pa àìmọ̀ kan sàlàfíà torí orin wọn fi ba gbolé ayé kálukú jẹ́ tán ni wọ́n fẹ́ <laughs> ẹni tó sì lè kọrin tí ó ní ìtumọ̀ ọ̀pọ̀ nù kéwú lè wà lẹ́ o ìfẹ́ ká kọ orin ẹ̀bùn kan ní lọ́tọ̀ adúpẹ́ fọlọ́n ọlọ́run bọ́ bá a sàn ilẹ̀ sàn dáadáa mo kí bẹ́ẹ̀ kí gbogbo àwọn ọmọ yàrá pátápátá sẹ́rí tọ́pìkì tó ní kí wọ́n á sọ̀rọ̀ lé lórí tọ́pìkì tó tóbi ó dẹ̀ kẹrin problem lẹ́mi tí wàá máa ní láyé ní gbogbo omi tí wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ láyé òní kí tí wọ́n bá ti fún mi ní tọ́pìkì kan báyìí mo máa wò pé àwọn ìyàwó ni ó wà níbi tí mo ti fẹ́ lọ sọ̀rọ̀ yẹn torí pé àwọn tí yẹn bá fẹ́ wá bá níbi tí yẹn ti fẹ́ sọ̀rọ̀ òun ni máa ń sọ irú ọ̀rọ̀ wo lè yóò sọ irú lẹ́kítọ̀ wo lè yóò ṣe so nígbà míì èèyàn lè pèpè lẹ́kítọ̀ tí ò ní bá ibẹ̀ yẹn mu bóyá torí kó ti ju bẹ́ẹ̀ lọ tàbí kò tó so ìgbà tí mo dé bí báyìí mo rí pé á ah, lẹ́kítọ̀ tí mo prepare àwọn kìí ṣe tv so ṣùgbọ́n insha Allah ta'ala á sọ̀rọ̀ ní nǹkan tí ó jọ mọ́ nǹkan tí a ní ká wá sọ̀rọ̀ yẹn lórí wọ́n tí a wá sọ̀rọ̀ yẹn lórí òun ni ọ̀rọ̀ nípa ẹbí nípa ẹbí. ntí ọgọ ọkọ ẹ ní ẹbí aláyọ̀ bí ọba ti máa ń sọnù ẹbí aláyọ̀ kò sí ẹnìkan láyé nínú gbàwá táwa inú ẹbí kan láti jáde kò wá sí ẹbí ọ̀hún láyé ẹbí aláyọ̀ ló fẹ́ jẹ́ ẹbí kan tí wọ́n yọ pé wà ní ẹbí tó ni ẹbí náà fẹ́ ló fẹ́ jẹ́ kí ẹbí kí ayọ̀ wà mbẹ kí dùnú wà mbẹ. kò ní kí ẹbí òun ó kan kò ní fẹ́ kálá òun ó kò sẹ́bí náà kódà ẹni tó jáde nínú ẹbí burúkú tẹ́ ẹ bá kì í mọ ẹbí burúkú yóò dìjà àbí àti àti ọ̀tọ́sí nínú àbí yẹn ẹbí tó dáa jíjáde lára ẹbí tó kéèyàn jẹ́ ìpìlẹ̀ dídá ẹbí kò sẹ́ni kankan tí ó wù ní gbogbo tó wà níbí àtẹni tí ò sí níbí kódà àtẹni tó jẹ́ mùsùlùmí àtẹni tí ò ṣe mùsùlùmí gbogbo kálukú wa ní ẹbí aláyọ̀ ẹbí dáadáa ló wù kódà gbogbo ọ̀nà tí kálukú ń tọ̀ láti jẹ́ gbòǹdo ẹbí gidi tàbí láti jẹ́ kí ẹbí rẹ̀ jẹ́ ẹbí gidi òun náà lè retí kálukú ń sá kọ́dà tẹ́lẹ̀mí ìbárí wípé nkẹta ah, ẹni ẹmọ́ bọ̀ọ̀kọ́ ẹbí mi jẹ́ ẹmọ́ bọ̀ọ̀kọ́ àwọn ìdílé wa jẹ́ ẹmọ́ ṣe kéré kan tí kálukú sì máa sọ ni ṣùgbọ́n ẹjẹ́ wa jọjọ wò ó lóòótọ́ síbẹ̀ lórí ṣé bí kálukú wa ó ṣe ìròyìn ẹbí wa pẹ̀lú dáadáa bí a ṣe gbèrú dáadáa sí ẹbí wa sí ẹbí aláyọ̀sọ́ pọ̀ láyé lónìí kò sí iyèméjì bẹ́ẹ̀ wípé sábà fẹ́ tàn ara wa jẹ lóko ẹbí tí ì ṣe aláyọ̀ ló pọ̀ jù ẹbí tí ì ṣe aláyọ̀ ló pọ̀ jù tí èèyàn bá fẹ́ wò ibi à báwo ló ṣe wá rí bẹ́ẹ̀ kò ní ìdíkìyàn máa wá káàkiri ìwọ náà wà àwùjọ ìwọ náà wọnú lẹ́yìn ìwọ náà wo ìlú ibi tó ti wá ẹjẹ́ mi wọ́n bá pèjúwe ìlú ibi tèmi ti wá lápèjúwe ẹ̀dẹ̀ ìlú ẹ̀dẹ̀ nínú àǹfààní tọ́lọ̀ fún wa ń bẹ̀ ni wípé ẹni tó pọ̀ jù tó jẹ́ ọmọ ẹ̀jẹ̀ o tí ì ṣe àtọ̀rìnrìn wá tẹ́ ẹ bá ẹni rẹ́lẹ̀ tí kì í ṣe mùsùlùmí òfògádà òfògádà ìpìlẹ̀ rẹ̀ mùsùlùmí ní òjò ó wá lè padà wá fògádà o bóyá torí kó kàwé ó wá lè padà wá fògádà o torí kí wọ́n á tí ò sọnù káàkiri ẹlòmíì obìnrin ló sọ àwọn náà wà ṣùgbọ́n àwọn òtó nǹkan kódà nínú ẹbí òun náà máa mọ̀ wípé òun ò lẹ́nu òun ò jẹ́ nǹkan. ṣàyíta bá tó bá kò láàrin wípé àwọn èèyàn jẹ́ mùsùlùmí àbí wọn ò ń ṣe mùsùlùmí tán àwọn tí wọn yìí tún ṣe mùsùlùmí yẹn náà ẹbí aláyọ̀ yìí làwọn náà ń wá káàkiri àwọn ti mójú táwọn nǹkan tipẹ́tipẹ́ kí wọ́n kọ́lé ìjọsìn kí wọ́n kọ́lé yíká kẹ́ni káwọn èèyàn mọ́jọ gbòòrò mọ́ kán níbẹ̀ ni kí wọ́n máa gbé tí wọ́n bá kọ́ ilé ìjọsìn wọn síbi kan wọ́n ra dúgbò lẹ́tí bẹ́ẹ̀ lọ wọ́n máa talẹ̀ fáwọn ọmọ àjọ wọn lówó kọ́ kú kán lè máa kọ́ léṣe kó lè jẹ́ pé àwọn tí wọ́n jọjọ máa gbé bẹ̀ àwọn tí rori wọn jọra wọn àwọn tí góòlì wọn tí wọ́n wá ilé ayé tó ṣe déédéé ara wọn tó lè jẹ́ pé gbogbo ìdílé wọn yẹn yóò lè jẹ́ ìdílé àlàyọ̀ láàkín àlùwáṣẹ ọkà dábàá dùn ọ̀pọ̀lọpọ̀ nke àwọn ọ̀nà bí tá a rò pé ìdílé ó ti jẹ́ ìdílé aláyọ̀ yìí kìí ṣe ọ̀nà tá a lè tọ̀ tí ó fi já láyọ̀ tó fi yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ìdílé kó jẹ́ ìdílé oríire ọ̀pọ̀lọpọ̀ ìdílé ó di ibi tí mo wá lò tí mo fi ní kí n má gẹ́gẹ́ mo ti sọ mùsùlùmí ló pọ̀ jù ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n kéré ṣùgbọ́n ẹja bẹ̀rẹ̀ láti wí ilé tí ẹni tí èṣe mùsùlùmí kan tó bá ní ṣọ́ọ̀pù bóyá ó ń ṣiṣẹ́ ìjọba wọ́n rò pé tó ń bá ti ní iṣẹ́ dé kó máa darí sí ṣọ́ọ̀pù yẹn bóyá apẹ̀rin ló lóun fẹ́ máa tà bóyá ìwé ló fẹ́ máa tà bóyá nǹkankan ló fẹ́ máa tà tẹ́ ẹ bá dé ṣọ́ọ̀pù yìí ọmọ mùsùlùmí tọwọ́ jáàbù lẹ́bàá mi ìjọpá àjọmi yìí ọmọ mùsùlùmí tọwọ́ hijabu lẹ́bàá mi ó lè má jẹ́ kí mùsùlùmí ló ní ṣọ́ọ̀pù ọ̀pọ̀lọpọ̀ wọn obìnrin náà ti sábà máa ń jẹ òun lẹ́bàá ń bẹ ẹni tó gbà á kò ní jẹ́ mùsùlùmí òun lọ bí iṣẹ́ òun tó jẹ́ mùsùlùmí yẹn yóò máa ṣe bí ọmọ ọ̀dọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n sì máa lò ó nílùú ọmọ ọ̀dọ̀ ọ̀kan nìyẹn màá padà ṣàlàyé nǹkan tí mo gbà lérò pẹ̀lú ẹ̀ tẹ́ ẹ bá wo àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ àbùkù láwùjọ wa míì má tẹ̀pẹ́ ń bí báyìí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àwùjọ ilẹ̀ Yorùbá iṣẹ́ tó bá jẹ́ kí bí àbùkù díẹ̀ díẹ̀ wà ń mùsùlùmí ni ó pọ̀ àwọn iṣẹ́ mi bẹ̀ kò yẹ kó jẹ́ iṣẹ́ àbùkù torí kí n má sọ kí n má lọ ṣe ẹlòmíì o ẹ má bínú o <laughs> torí kò yẹ kó jẹ́ iṣẹ́ àbùkù ṣùgbọ́n nítorí irú àwọn èèyàn tí wọ́n ń ṣe ó ti di iṣẹ́ àbùkù ọ̀kan náà látọ̀jú èmi ká máa kọ̀kadà iṣẹ́ àbùkù ni torí ní àbá kẹ́kọ̀ọ́ tó bá kọ yanjú tàbó kọ́ṣẹ́ tó níṣẹ́ gidi lọ́wọ́ tàbó kàwé ọ̀kàwé yanjú kò lè fẹ́ kọ̀kadà ló mú màṣí tẹ̀yẹ́rù iṣẹ́ ọ̀kadà yìí tẹ̀ bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ ní tẹ́lẹ̀ àbẹ̀ mùsùlùmí eléyàn nìkan kọ́ tẹ́ ẹ bá tún wọ àwọn sẹ́mi tó tún jọ́ tẹ́lẹ̀ àwọn náà mà pé ẹni tó bá ń ṣe kì í sábà jọ ọmọlúwàbí ọ̀rọ̀ ẹnu wọn gan ò ní jọ ọ̀rọ̀ ọmọlúwàbí ẹ̀yẹ́ rí pé mùsùlùmí pọ̀ níbẹ̀ àwọn tí ì ṣe mùsùlùmí náà wà mẹ́wọ̀ èmi nìyẹn tẹ́ bá tún wá nǹkan míì ó ní wípé ní ìlú ibi tẹ́mi ti wá tà ń sọ lẹ́kàn yẹn ó ní àwọn kan ọmọ oró ni wọ́n máa ń pè wọ́n ọmọ oró sáàmà ti ń jẹ́ oró kádàgbà ṣe sáàṣe nu èkó gidi láwà àbí àwọn ẹgbẹ́ òyìnbá dáadáa ń bí àbí ọmọ oró ó ní wọ́n máa ń pè wọ́n tí wọ́n bá pè wọ́n lọ́mọ oró ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀daràn gidi ni àwọn tó ṣe wípé tí wọ́n bá ya bòbí kan lápèjúwe táwa ń kọ́ mọ́ṣáláṣí lọ́wọ́ àbí wọ́n ń kọ́ kíláàsì wọ́n kàn lè wá wọ́n á ti rí pé àwọn òṣìṣẹ́ ti wà lókè wọ́n wà kó dùkọ́ kó pákó sàlẹ̀ kù dùdú pákó tí wọ́n fi lè gbàgbọ́ wá sísàlẹ̀ wọ́n kó kù tí wọ́n bá ti wá kó kúrò wọ́n wà máa sọ wọn kí tẹ́ ẹ̀ bá ti fún alówó ẹ̀ bọ́lẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ èkó láti mọ̀ pé wọ́n máa ń gba owó ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nírú ọ̀dọ̀ wa nílùú òkè náà nìṣẹ́ àwọn tí wọ́n lọ́mọ tí bá ń gbọ̀kadà ibi tí ti ń gbọ̀kadà lọ ọbẹ àbá àbí nǹkan yóò wà pẹ̀lú wọn bẹ torí ẹni tí wọ́n kọlù wọn tí wọ́n ṣe yamayama ní mo fẹ́ lò tí mo fi múrò àwọn àpèjú èèyàn wa nìyẹn pé àwọn èèyàn yẹn tó ní ẹbí kan ni wọ́n ti jáde àbí ẹbí kan dá mi lóhùn ẹbí ni ti jáde àbí ẹbí ṣé àwọn ẹnìkan wà ní tó máa ń dẹ ìkó láàmú ńgbà kan ẹ̀rọ àgbẹ̀ sinari ibò àbí kíní kan náà máa ń pè àbí rambo ní sàmà tó sà máa ń dáná oríṣiríṣi. ìkànnà àwọn ọmọ táwa mọ̀ kódà lọ́jọ́ orí chéńjì lèmi àti ọgbà lọ́wọ́ ara wa kì í sọmọ kékeré lọ́jọ́ kan àti ọjọ́ ń sọ̀rọ̀ yìí èkó lọ́wọ́ àwọn padà ti padà sípò àríwá láti ìgbà náà ó ní lọ́jọ́ kan kọ̀ǹdọ́tọ̀ ló ṣe ó wáyé lọ́jọ́ kan ẹni tí mo dákọ̀ yẹn ó wá rèé ó wá dà nígbà olùbóyá ní Maryland àbí nìkan wọ́n nígbà tó táwọn ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe kí nígbà tí gbogbo ọkọ̀ dúró lọ́dún gbà wọ́n ń sáka kiri ẹni tí ó gọ́ sínú kọ́tà ní òun gọ́ sábẹ́ mọ́tò ń tòun ọkọ̀ dáńfó tó ń ṣe kọ̀ǹdọ́tọ̀ lójú ẹ̀ bẹ́ẹ̀ wọ́n nígbà tẹ́ni ẹ bọ́ọ̀lẹ̀ báyìí ó ní white white lọ́wọ́ bàtà tó wọ̀ wáyì aṣọ tó wọ̀ wáyì ó wá tó ọta àmọ́sára wá dì mọ́ lọ́wọ́ ah! ó níbi tó òun kọ sí tóun ti ń sásàlà fẹ́mi òun òun sì ń fọlá rẹ̀ tọ̀rọ̀ lọ́dọọdọ ó nítorí pé kó tó bọ́ọ̀lì àwọn ọmọ rẹ̀ ti ṣiṣẹ́ lọ gbàtí àkàfẹ́ máa lọ lòún tẹ̀sẹ̀ wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ àwọn òkè yìí kan ní jọ lábàáyì wọ́n sì ń fọlá rẹ̀ tọ̀rọ̀ àti ẹni tó sọrú ọ̀rọ̀ yẹn fún wa sínú ẹbí kan ni wọ́n ti jáde ẹ wá dákun wò láti ní nàìjíríà fún apààyàn ní bọ́ọ̀dù wọn ní apá àwọn àgbẹ̀ bíi ọgọ́ta ọkàn rẹ̀ ni wọn láre eléyìí tó súnmọ́ jù ní pé mùsùlùmí ọ̀pọ̀ jù náà tí wọ́n pa eléyìí tí òní sí èméjì bẹ́ẹ̀ ni pé àwọn tí wọ́n wá pa wọn náà náà ṣùgbọ́n ní ẹbí kan náà wọ́n ti jáde sẹ́ni alihakíkọ̀ tí o sì yẹ méjì ń bẹ̀ ò ní wípé ọ̀pọ̀lọpọ̀ ẹbí láwùjọ wa yìí kìí ṣe nílé aláyọ̀ ẹbí àdánwò ni nǹkan ẹyọkan ló sì sọnù òun náà ní wípé yorùbá ní amúkùn ẹrù rẹ wọ ọ ní ẹ̀ ń wò kí ẹ̀ wò sálẹ̀ ọ̀pọ̀lọpọ̀. wáyé bá a ti wáyé tí kìí bá ṣe àánú ọlọ́run àwùjọ òun ní sọ bọ́ọ̀lù láti ìlú ní orúkọ ajọ́ tí mò ń sọ yìí àwùjọ ẹni tó bá wà lẹ́pẹ̀ẹ́ bí àwùjọ ẹ̀pẹ́ bá ṣe rí bí wọ́n ti ń ronú bẹ̀ bí wọ́n ti ń sọ̀rọ̀ bẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe máa ṣe ẹni tó bá wà lẹ́dẹ̀ bóòlù àwùjọ ẹjọ́ ṣe rí báwo ni wọ́n ṣe ń ronú bẹ̀ kí ló tún wà ń tán ní ìsìn bẹ́ẹ̀ lọ́nà ó ṣe máa ronú ẹni tó bá wà níjẹ̀bú òde bákan náà ẹni tó bá wà níbo mi bákan náà àwùjọ la ń jẹ́ kó máa mọ̀ọ́dì wa àwùjọ ní mọ̀ọ́dì wa òní bí wa látara bẹ́ẹ̀ ọmọ tí ayé bá bí láyé ń pàn ọmọ táyé wá bí yẹn òní wá ń fọ ọmọ ẹbí ní ìrọ̀ pé àwọn ọmọ yàrá mi gbọ́ mi yé ọmọ táyé bí yẹn òun ló ọmọ ẹbí tó tí bá wà ní táwọn yóò wá àwọn èèyàn tí wọ́n máa ṣe tí ọmọ bá gbé wá sínú ẹbí ẹbí ò ní rí sí bí nǹkan àtọ̀wọ́rìn wá wọ́n wọ̀ pé táyé ń ṣe nìṣẹ́ ni tòtọ́ bá bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí títí títí tó bá fi wá já sí nǹkan mi ìbí irú àdánwò tó wà láyé nìṣẹ́ wọ́n ní ọmọ kan ó sọ fún màmá ẹ̀ kò ní bàbá wa sọ fún màmá ẹ̀ ó ló fẹ́ ṣèyàwó màmá ẹ̀ ní à ló ń sọkúsọ ó ti jáde ilé ìwé náà ni

inú bá mi náà dùn ìdí ọlọ́run ṣeun òun ò ṣe wàhálà lásán ó sì wá ń sùkú o sọ nígbà tó wá yá tó tóbi ìjọ́ mìíràn kó wá ní mami mo fẹ́ fẹ́ yàwó ní àti òjò lọ́mọ tó fẹ́ fẹ́ ni ìgbà wo lẹ́ mú àbí gbọ́dọ̀ àlọ́ yọjú sí wọn inú màmá rẹ̀ dùn wọ́n sì mọ́jọ́ ọlọ yọjú síbẹ̀ gbogbo àwọn fámìlì rẹ̀ àbúrò rẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ ah ọmọ yín fẹ́ fẹ́ yàwó fẹ́ sí gbogbo ẹ̀ o gbogbo owó tí yàwó kù náà ó kú sẹ́ni ẹ̀ sí yàá wọ́n wá mú ọjọ́ ọwọ́ àjọjọ́ tí wọ́n ṣe wẹ́dì wọ́n wá mú wọ́n wá mú ọmọ wọ́n mú ọmọ wọ́n mú yá torí pé wọ́n rí pé transaction ṣẹlẹ̀ láàrin àkáǹtì ẹ̀ títí màmẹ́ ẹ̀ wọ́n he gbogbo wọn lọ màmẹ́ wa ní pé kí ló dé kí ló ń ṣe ẹ̀mọ àwọn ìyá ìyá tí wọ́n kó àwọn lajú díẹ̀ màmá kí tọ́pọ̀ fara ya ah irú embarrassment wo lélẹ̀ lọ́jọ́ ọdún náà òun lọ́jọ́ ìgbà tí ọ̀rọ̀ ọmọ rẹ̀ orí kí wọ́n ti fi ọmọ sí bàtìbò kí wá ló wá dé nígbà nǹkan kan ah, màmá owó báyìí wọ àkáǹtì yìí gbàgbà àbí gbàgbà àbí ọwọ́ bẹ̀ ọwọ́ bẹ̀ eh, kí wá ló wá ṣẹlẹ̀ ọmọ mi ló fún mi lówó àbí ìbáni òfẹ́ jèrè ọmọ ṣé wàá bẹ ọmọ yín léèrè pé ṣẹ́wọ̀ ló ń ṣe títí mo fẹ́ ló ń bẹ̀ ni wípé ara pọ́blẹ́mù tí ọjọ́ pọ̀lọpọ̀ ìdílé ó jẹ́ ìdílé aláyọ̀ òun ni wípé owó ni nàmbà wà sí ẹnìkan nínú ìdílé kan tí wọ́n bá bí ọmọ mẹ́wàá tí mẹ́sàn-án nínú wọn bá ń ṣe Islam ṣùgbọ́n wọn àlówó lọ́wọ́ tí ìkánú wọn tó bá fọgádà tó lọ gba ẹ̀sìn míì tó bá wá ní owó lọ́wọ́ òun nìkan lọ́mọ àwọn ikú ò ní jọ mọ́mọ́ ara problem ara nǹkan tó kó wàhálà àdánwò bá àwùjọ wa tó fi jọ jẹ́ wípé ìdílé aláyọ̀ ó sọ wọ́n torí wípé ìpìlẹ̀ ọlọ́run bọ̀bá tó láàrin gánú al-Qur'an al-Karim ó ní daraba Allahu masalan ọlọ́run fún alápèjúwe kalimatan tayyibah ọ̀rọ̀ tó dáa ka shajaratin tayyibah ó dà gẹ́gẹ́ bí igi tó dáa ni asluha sáàbìtò ìpìlẹ̀ rẹ̀ oríjì wàlẹ̀ wàfàrí ọ̀hà ti sàmà ẹ̀ka rẹ̀ sì wà ń sàmà títí mo fẹ́ lò tí ó jẹ́ kí mákòjú yẹn wáyé ni wípé ọ̀pọ̀lọpọ̀ tàbí ìpìlẹ̀ tí ìjẹ́bí ọjọ́ ẹbí aláyọ̀ òun náà ni pé ìpìlẹ̀ ẹbí yẹn ò jókòó ìpìlẹ̀ ẹbí òun náà sì ni bàbá ẹ lọ ìdílé tó jókòó kò sí lè táwọn kankan iṣẹ́ rí bá gẹ́gẹ́ bá ṣe padà sọ ṣùgbọ́n yóò dúró nítorí pépìlẹ̀ yẹn dúró ní tí ó yẹ wà dáadáa pẹ̀lú gbọ́lọ́ ní tí mo fẹ́ bẹ́ẹ̀ ni wípé ya ọ̀daràn ìtàwọn yẹn sọ kí bàbá lọ́jọ́ màmá lọ́jọ́ kódà nínú bàbá rẹ̀ ní ọ̀kan máa sọ wípé ọmọ ẹni ọ̀bá jọ ní àbáyọ̀ ọjà fún màmá rẹ̀ jẹ́ ṣé bẹ́ẹ̀ lọkùnrin máa ń wí àyè bẹ́ẹ̀ kọ́ lọkùnrin máa ń wí ẹbí ọ̀pọ̀lọpọ̀ ẹbí òfin ọ̀pọ̀lọpọ̀ ẹbí kò ṣàṣeyọrí ọ̀pọ̀lọpọ̀ ẹbí ó ti dàrú ó wá burú débi náà lérò pé ó yẹ kó burú dé ọmọ kan wọ́n sọ fún bàbá rẹ̀ kan dájú oko tẹ́ ìjọgún yìí ṣé àtiwá náà ń bẹ káà náà tẹ̀ máa rí nǹkan jẹ bàbá rẹ̀ ọmọ ní kí a ní iṣẹ́ ààrẹ bò ó tọ́ èmi náà jogún ẹ̀ ní mọ́mọ́ kí n bí tó ń lọ́nu ṣùgbọ́n kémi ó tó jogún àwọn bàbá wa kú náà nígbà wọn kú náà jogún ẹ ṣe sùúrù ẹ mọ́kànjú ẹ̀yin náà lẹ́ni kó bá ti kú ẹ̀yin náà lẹ́ni àti àwọn wàá ní ah, jẹun ni. kẹsẹ̀ ń jẹ́ wa ń sọ ní pé sẹ́yìn ọba ti kú nìsín àwa náà ní ẹ̀tọ́ kankan nù kò yóò sùúrù àjọ ń ju oko ẹ̀gàn yìí ni àjọ ń sọ bàbá ní ẹ̀sìn àti sùúrù ọmọ sùn ẹ̀yìn náà àwọn bàbá òun kú kó tó di tó ẹ̀yìn náà ẹ̀sìn sùúrù ẹ má jà tán ara wa jẹ wọn pa o inú oko náà wọn pa sí inú oko náà ọlọ́run nínú tá a ti wá kà nínú ní ìsìríbà àti ẹ̀jẹ́ bẹ́ẹ̀ ó ní pé káàmpù tó wà ń bẹ̀ yẹn wọ́n ti mú ọmọ kan náà lọ ọbẹ̀ tó ké bàbá rẹ̀ bóyá pòfẹ́sọ̀ àbí kankan ni ọmọ náà gún bàbá rẹ̀ pa ni nítorí pé ó ṣàṣẹṣe ó ṣàṣègbà ó gún bàbá ẹ̀ pa pé wàhálà ẹ̀ ti pọ̀ jù àwọn ọmọ ń pa òbí wọn síbẹ̀ náà yẹ pa látara pé kí ni torí pé ìdílé ibi tí wọ́n ti jáde kì í ṣe ti ó yẹ kí wọ́n gbé ìdílé yẹn lé lórí orí ẹ̀kọ́ ni wọ́n gbé gbogbo ìwà ìdá ìwà apànìyàn ìwà nàbì ìwà oríṣiríṣi tó wà láwùjọ kò sí tó bí ìkẹyọ kan ni òun náà wípé ẹbí ti ṣòfò ẹbí ti dàrú ó ti dàrú ẹ̀ẹ́dẹ̀ ni pé ọmọ ò bá ya nǹkan míì nínú nǹkan tí ọmọ yẹn ó rí tí ó ràn lọ́wọ́ láti ibú òun náà wípé yóò sàfẹ́ àyàfi tó bá yẹ kí ẹbí náà ẹbí tí ó máa fún ọ lọ́wọ́ lórí aburú náà ó lè lóun lo èkó òun lọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ yóò lọ di nǹkan mi bẹ̀ ó lè lóun lọ Ìbàdàn yóò ní freedom tó bá ti ní freedom yóò ráyè ṣe nǹkan tó bá wù nítorí wípé ìpìlẹ̀ náà wọ́ nítorí pé ìpìlẹ̀ náà wọ́ kò sí èméjì ń bẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹbí tó wà láwùjọ wa kódà ẹjìn tó fún yín pa ẹjìn fẹ́ ọ̀kan sí kí n tó máa lọ nítorí mo ṣe ráhà tá a wà níjòkó ọ̀rọ̀ ni pé ẹni tó fẹ́ ṣe ẹ̀sìn bíi gbogbo orú àwọn àfáwà ńláńlá tí wọ́n jókòó yìí ẹni tó bá tún sí ní ẹbí yà pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́run ẹni tọ́lọ́run bá ti ṣe àánú pẹ̀lú ẹ̀sìn òpó tó dáa ni fún ẹbí tó dáa ìpìlẹ̀ tó dáa ni fún ẹbí tó dáa ṣùgbọ́n yẹn náà ó tún lè dàrú orí ibú tún lè bá tó bá ṣe ẹbí yà gbà tó fẹ́ fẹ́ yàwó. àìmọye ìgbéyàwó kò tọ́jọ́ kò kálẹ́ nítorí wípé kọjá ìkànnà méjèèjì ti ẹbí yà ẹni tó lẹ́sìn tó lọ fẹ́ ìyàwó nínú ẹbí tún ọ̀rá ráàyè nínú àwọn ẹbí kódà ẹjẹ́ nǹkan ra ọba ní máa tí máa ń yára èèyàn wọn tí wọ́n ṣe lórí tí ìbá ṣe àánú ọlọ́run ó lè di problem tẹ́ kí bóyá ìwà àti ẹnu tó pé àná tàbí kọ́ ọmọ gbádùn látara kí bàbá ọmọ fà ìyá ọmọ fà ẹbí ẹlẹ́yẹ ọmọ fà ẹbí ẹlẹ́yẹ ọmọ fà tí ẹbí ò bá ti dá tó bá ti wọ́ àwùjọ ò lè dá kò lè tó ìyẹn ló fà tó fi jọ́jọ́ wípé ara ìlànà tí ẹ̀sìn Islam tó mú wá òun ni sọláhùn ìfáwọ́dì wàlúùsáà bóò lẹ́nì kọ̀ọ̀kan tó ṣe pé àwa náà láàgara wa jọ tí ó di àwùjọ báwo ṣe dà tí ẹni kọ̀ọ̀kan nínú ẹni tó bá wà láwùjọ bá dà tó sì jẹ́ pé òun ni òpó ẹbí ẹbí tóun bá jẹ́ òpó fún yóò dà tí ẹbí yẹn bá dà ẹlòmíì náà tó yàtọ̀ sí tóun náà dà tóun náà jẹ́ ẹbí tó dà. tó bá lọ bẹ́ẹ̀ tó bá lọ bẹ́ẹ̀ gbogbo àwùjọ padà dà ṣùgbọ́n ibi tí wàhálà wà wọn náà ní pé àwọn tó yẹ kí wọ́n jẹ́ òkun àwọn gangan wá ní wàhálà tá a bá ń sọ̀rọ̀ èèyàn tó ní tọ́lọ́wọ́n bá ṣe ní ìlú ibi tá a wà láwùjọ yìí ní ìrùkọ́ àtàwọn àmì ìlé tó wà nọ́fà ten síbẹ̀ ní àríwẹ̀ kọ́ báwa ṣe péjọ síbí àwọn míì náà péjọ síbòmíì tẹ́tù èéfín ló ń rú bẹ́ẹ̀ síbẹ̀ ní àríwẹ̀ ẹ̀kọ́ aṣọ́jọ́ wa náà àwùjọ ni inú ẹbí làwọn náà ti jáde tó tá a bá wo wá tí ẹ̀rọ náà àlẹ́wò bí nǹkan ṣe rí báwùjọ wá ti rí a rí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹbí ó ti fẹ́ ọ̀pọ̀lọpọ̀ wàhálà ní í ṣẹlẹ̀ tó ṣe wípé kò sí ní tó fà á jù nítorí wípé ẹbí ọwọ́ wọn ti bórẹ́lẹ̀ lọ sọ́yìn tó bá wá rí bẹ́ẹ̀ tó a bá fẹ́ ní ẹbí aláyọ̀ ọ̀nà wo ni ọ̀nà àátọ̀ bó la ṣe ṣe tó fi jẹ́ jẹ́ pé gbogbo nǹkan tó ti di ogun láwùjọ yìí yóò tún padà di nǹkan tó dáa pàápàá jùlọ tí gbogbo ọba tiẹ̀ wá yanjú láyà tó rọkún màndọ́lá yíga ìtàdà yìí wọ́n lọ́ba ti sàánú rẹ̀ tiẹ̀ tó mọ̀nà aláàmọ̀rí tiẹ̀ yóò dáa kò sí iyèméjì bẹ̀ ni pé àwùjọ ibi tọ́lọ́ ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ọba dìde àwùjọ tí ò dáa ni àwùjọ tó ṣe wípé ìkan tàbí òmíràn nínú aburú wà ń bẹ̀ pàápàá jùlọ aburú àìgbàkọlọ̀ tó tẹ̀jẹ̀ wípé òun náà ní ìpìlẹ̀ gbogbo nǹkan tó kù tí ó jàbúrú ẹni tí ò bá ti nígbàgbọ́ nù ọlọ́run kò sí òfin kankan tí ó máa gáyìí àbòfin ṣàìtọ́ kó mutí ah, ọ̀dà tí wọ́n ti ń gbọ́ wáyé ok àyàfi kọjá pé àwùjọ yẹ àwùjọ tọ́lọ̀ ti gbé àwọn ìránṣẹ́ ọlọ́run bọ́ fàtọ́lá rẹ̀ gàjù dé aburú wà láwùjọ àwùjọ yẹn ti dìbá mi àwọn ẹbí tó wà ń bẹ ẹbí náà dáradára ni wọn ìyẹn ló fà á tọ́lọ̀ bá wá jẹ́ àwọn ànábì ọlọ́run bọ́ fàtọ́lá rẹ̀ gàjù dé àwọn òpó òpó òpó tí mo gbà lérò ní ọkùnrin àwọn òpó yẹn ẹ̀sìn ó mójútó wọn àwọn ànábì ọlọ́wọ́n bọ̀ bá tọ́lá rẹ̀ ga tó ti lọ wọ́n á mójútó wọn tí wọ́n bá ti mójútó àwọn òpó yẹn àwọn òpó yẹn wọ́n mọ̀ rú obìnrin wo ló yẹ káwọn fẹ́ tí wọ́n bá fẹ́ rú obìnrin tó yẹ kí wọ́n fẹ́ irú ọmọ tó yẹ kí wọ́n bí ni wọ́n bí i tí wọ́n bá dúró ọmọ tó yẹ kí wọ́n bí tẹ́lẹ̀ bí tẹ́lẹ̀ bí tẹ́lẹ̀ bí tẹ́lẹ̀ bí àwùjọ padà wà máa dà àpèjúwe tó dáa ẹyọ kan wá tó dáa òun ni àpèjúwe Ibrahim aleyhi salatu wa salam Ibrahim aleyhi salatu wa salam àwùjọ tó lọ ń já sí àwùjọ àwọn tí wọ́n ń bọ ni wọn làwọn mú lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga wọ́n gbà pé àwọn ni wọ́n ń ṣe gbogbo nǹkan fáwọn wọ́n dẹ̀ mọ àwọn èrè tí wọ́n fi rẹpírísẹ́ǹtì àwọn ìràwọ̀ kọ̀ọ̀kan yẹn tí wọ́n gbà yí pé yóò máa gbé iṣẹ́ táwọn bá ṣe fún lọ́sọ́dọ̀ ọ̀ràwọ̀ táwọn bá ń fẹ́ sì máa dọ́dọ̀ àwọn ìyẹn náà ló fà á tó fi jọ́jọ́ pé àníbíwá Ibrahim alayhi salatu wa salam látara wàlí yakuna min al-muqinin ọlọ́wọ́n bọ́ bá tó láàrin ga fún ní òye ó náà wòye sáwọn nǹkan yẹn ó wòye sáwọn àràwọ̀ tí wọ́n ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run àwọn èèyàn míì máa ń ṣe àṣìṣe wọ́n á ní èèyàn lè mọ ọlọ́run ọba fúnra rẹ̀ bẹ̀rọ èrè wọn àṣepọ̀ láì ṣe pé nìkan wá jíṣẹ́ fún yàn láì ṣe pé ọlọ́run ọba ara ránṣẹ́ kankan èèyàn lè mọ ọlọ́run kí ló dé wọn ní ànábì Ibrahim alayhi salatu wa àṣìṣe tó tóbi ni o. torí pé làákàyè lásán kò lè dámọ̀ ọlọ́run ìbáṣe kó lè dámọ̀ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ni ọlọ́run ọba kò bá ti rán ìránṣẹ́ kankan. dẹ́nu ayé àti mọ̀ká níṣẹ́ já gbọ́ bẹ̀rẹ̀ rẹ̀ wakazalika nuri Ibrahim ọlọ́run láwà lá ń fi hàn án ọlọ́run láwà fà á máa nǹkan yẹn hàn án wà líyà kúrò náà mí kó lè wà nínú ẹni tó ní àmàdájú nípa ọlọ́run hidaya látọ̀dọ̀ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ hidaya ilham tawfiq ibi tí mo fẹ́ lò ní wípé anábíwá ibrahim aleyhi salatu wassalam ọlọ́run ránṣẹ́ ó wá fẹ́ chéǹdì àwùjọ bí tó wà sí àwùjọ tó dáa kò sí lè dáa àyàfi kó látara ẹbí ọba ọba ó wá gbé dìde ọjọ́ ọlọ́run òun rí àwọn nǹkan tí àwọn èèyàn rẹ̀ ń ṣe pé nǹkan aburú ni ó sì bẹ̀rẹ̀ sí ní máa wọ́ọ̀nù against ẹ̀ ṣùgbọ́n nígbà tí ó máa níbo ló ti bẹ̀rẹ̀ àtinúlé látọ̀dọ̀ bàbá ẹ̀ torí pé kí bàbá rẹ̀ bá ilé gbà ní gbogbo ìdílé wọn yẹn ó bá gbà ní ó ní yá àbátì ilẹ̀ bàbá mi inú kọ̀dí já ánì mínàlẹ̀ ilmi máa làm yá tèk ìmọ̀ tí ò ń sí lọ́dọ̀ rẹ ti wà lọ́dọ̀ mi fọ́tẹ̀mí ẹ̀ tẹ̀lé mi tó o bá tẹ̀lé mi máwò tó wọ́n ló bí mi o tó o bá tẹ̀lé mi áhàjì kàṣẹ̀rọ̀ ọ̀n sáwìyà ń fi ọmọ náà tó dúró déédéé ó bẹ̀rẹ̀ látòrí bàbá ẹ̀ torí pé òkú ẹbí nù tí bàbá bá ti lè dá ìyá ọjà ilá àyàṣá àlá torí kí àwọn ẹlòmíì àwọn èèyàn oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń dá àwọn òyìnbó ẹ̀ ẹ̀gẹ́ nìkan àwọn ànábì ọlọ́run ọba kìnnìkan ànábì ọlọ́run ọba pọ̀ gan wọn pọ̀ wọ́n yìí ṣe one hundred wọ́n yìí ṣe two hundred wọ́n yìí ṣe three wọ́n ṣe five hundred bá fẹ́ rí ìyàwó eléyìí tí ò dánú wọn méjì péré náà lọ́wọ́ kò júwe tọ́lọ́wọ́n ọba tó láàrin gà sọ pé sàn án ọ̀nà ni dọ́rọ̀bà lọ́hùn masala ní ilẹ̀ dúnà kẹfàrù mọ́rọ̀ àtànú wa mọ́rọ̀ àtàlù ọ̀pọ̀ àwọn méjèèjì àwọn obìnrin méjèèjì yìí àìjá wọn tí wọ́n dẹ̀ ń bẹ lábẹ́ àwọn ọkọ tó dà alákọ̀ọ́kọ́ á rí pé nítorí pé sọ̀láhù àwọn ọkọ ọlọ́wọ̀n bò jẹ́ tó ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ lò gangan tí mo fi lọ́bẹ̀ ní kí tó lẹ́lòmí ilé mú yẹn wá kó fẹ́ fi bàǹtà fẹ́ jọ sáfẹ́ sọjẹ́ gbogbo àwọn ànẹ́bí ọlọ́run tó wá kù jẹ́ kí tá a bá lọ táwọn bàbá wa máa ń sọ àti táwọn akọ̀tàn sọ wọ́n lé ní ẹgbẹ̀rún kan jíjá àwọn lọ́sọ gbogbo ẹbí wọn ni tọ́da kẹ́sẹ̀ pé tùmọ̀ rẹ̀ ní wípé àní rí àsáwọ̀ tọ́lọ́wọ́n bá ọba tọ́lá rẹ̀ ga fẹ́ fi kọ́ wa ṣùgbọ́n ìpìlẹ̀ ni wípé tí olórí ẹbí tó bá ti dà ìpìlẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọba tó láàrin ga ni wípé gbogbo ẹbí wọn dà ohun tí ọlọ́run ọba ọba tó láàrin ga tó sì fẹ́ kí ẹbí ó jẹ́ oní òjáde láti bẹ̀ tá a bá rí ní tó bá yàtọ̀ sí yẹn ìkọ̀ọ̀kan lè máa jáde ń wò látọ̀dọ̀ ọlọ́run ọba tó láàrin ga tàbí nítorí hekima kan tó yẹ kọ́ ọlọ́run ọba nìkan ló máa títí mo bẹ́ẹ̀ lórí pé ànábì wa Ibrahim aleyhi salatu wa salam ìgbà tí kò ríṣẹ́ ṣe lára bàbá rẹ̀ tí bàbá ó gbà òun náà bẹ̀rẹ̀ bíi tiẹ̀ gangan ó fẹ́ yàwó fẹ́ obìnrin tó dáa ẹlọ́run bọ́ ọba tó láàrin ga kò tètè fún wa lọ́mọ títí títí tó tún fi fẹ́ yàwó mi ibi bóyá kí tó débẹ̀ tó ní parapara síbẹ̀ anábíwá ibrahim alayhi salatu wa salam lẹ́yìn tọ́lọ́mọ bọ́bọ́ atọ́lá àríká tó wá fún lọ́mọ tó fún ní ismail lákòjúwe tó lákòjúwe ismail mo fẹ́ lò ó wá lọ fi ismail síbi kan tó ṣe wípé ó jìnà síbi tó ń gaga ń gbé ṣùgbọ́n máa wá ń wò ṣùgbọ́n ó wá wò lọ́jọ́ kan ó wá rí i ọmọ òun ti fẹ́yàwó ó wá báyàwó ńlé kò bọ́ ọmọ rẹ̀ ńlé anabi ibrahim aleyhi salatu wa salam ó wá béèrè ìbéèrè lọ́wọ́ ìyàwó nípa kí ni ṣe sí yín nínú ilé yìí kí ni ṣe sí yín bóò nílé ṣe rí bóò lọ́kọ rẹ̀ ìyàwó yẹn àwọn nǹkan tó sọ ọ̀dà àwọn nǹkan tó sọ kò sí kí ni ọ̀dà látara abẹ́ kí ni mànà tí anabi wa ibrahim fi kalẹ̀ bí ọkọ rẹ̀ ó ní tọkọ yẹn bá dé sọ pé kó pààrọ̀ ẹran jẹ tó fi sẹ́nu ọ̀nà. ségun aláàmọ̀ tí mo yẹn náà jẹ́ ilẹ̀kùn ló ń jẹ́ bẹ́ẹ̀ tí ó ti ilẹ̀kùn ní ẹran ọ̀jẹ́ ìtumọ̀ ẹni pé kì í jẹ́ kí ẹran ọ̀jẹ́ tí ó jẹ́ bá ti ti ẹran òní wọlé ní ẹbí máa ń pè ní ẹran ọ̀jẹ́ tí ẹran ọ̀jẹ́ rẹ̀ yìí ni kó pààrọ̀ ó padà mi ó ní nǹkan tó sọ ó ní nǹkan tó ní ẹran ó ní kí ah, ẹran ọ̀jẹ́ kó ní tí ní àdébùwà Ibrahim alayhi salatu wassalam ó mọ̀ wípé ìpìlẹ̀ ẹbí ìyá àti bàbá ni tí bàbá bá ti sí ìyá mú kò sọ́gbọ́n tí wọ́n fẹ́ dá sí láàyè ṣá àlọ́ ẹbí wọn láàyè tẹ́bí bá ti láàyè ní tí ó tara wọn jáde yọ láàyè tí ó tara wọn jáde bá ti láàyè tí wọ́n bá bọ́ sínú àwùjọ àwùjọ tó ṣe pé àwọn nǹkan tó tara àwọn míì náà tó jáde ń bẹ̀ náà nǹkan tó ni àbúrò mọ̀ àjọ mi ilé ara ìlànà Islam ló ní Islam ka ẹbí kú gan ó jẹ́ fẹ́ kí ẹbí wa kọjẹ́ bí aláyọ̀ ìyẹn ló bá tó jẹ́ pé gbogbo àwọn ga tó rán wọ́n sì dàgbà tọ́lọ́wọ́n bá sì fún lásìkò gbogbo wọn ni wọ́n ń fẹ́yàwó tí wọ́n sì bímọ láti jẹ́ kí ẹbí kó jẹ́ ẹbí tó dáa kí àti jẹ́ kí ẹbí kó jẹ́ ẹbí aláyọ̀ àyàfi ká rẹ̀ láti ibi tẹ́sí Islam ti fẹ́ ká pilẹ̀ pẹ̀lú wípé kẹ́nì kọ̀ọ̀kan wa kọ́kọ́ dáa ìrùkọ́ agbọ́mi yé kẹ́nì kọ̀ọ̀kan wa. ká níyànjú ká dáa tó ráwà nípìnlẹ̀ ká tó ẹsẹ̀ wa lọ fa ẹlòmíì wa ká kọ́ bẹ̀rẹ̀ lórí ara wa ṣẹ́ni sẹ́ni kọ̀ọ̀kan wa yìí bá ti dà tá a dẹ̀ tó ṣe wípé ẹni tó dá la fà a máa lọ nǹkan sára rẹ̀ mọ̀ bá a wú jáde tẹ́ pé ilẹ̀ tá ti máa wù gbìyànjú kó dé eléyìí tó dáa ẹjẹ́ ẹbí wọ́ọ̀dà àwùjọ wọ́ọ̀dà ọlọ́run wá fún arákojú ìkan tó dánú Al-Qur'an lọ́pọ̀lọpọ̀ wò kí ń ronú sí ó náà ni pé ọlọ́run ọba Musa alayhi salatu wa salamu níbẹ̀rẹ̀ wípé nígbà ní tí mo dáta jù Musa ní èmi náà ni wípé ó wọ̀ wípé à ti bóyá tí mo ti gbọ́dọ̀ àbí mo kà ṣùgbọ́n kọ́ bá àyàn sọ̀rọ̀ tí ò sí alàgàtà láàrin àwọn méjèèjì tèmi mọ́mà ajẹ́kẹ̀mí náà ní ìnìmọ̀ jù ọlọ́run afẹ́ kọ́ àníbà Musa alayhi salatu wa salam lẹ́kọ̀ọ́ ó ní kó ṣe ní àjò kọ́lọ̀ ọbẹ̀ nìkan tá ń pè ní ẹ̀kọ́ dérò níbi tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ní àjò wọn torí mi fẹ́ máa sọ̀tàn yógún tí wọ́n ń lọ wọ́n rí àwọn ọmọ kéékèèké wọ́n ń ṣeré ṣẹ́gbẹ́ àwọn kéékèèké tí wọ́n ń ṣeré ẹbí ọ̀lànà síbẹ̀ ni àdífẹ́ ẹ̀kọ́ àwùjọ tọ́lánù sẹ́rí gbogbo àwọn àtàwọn àwọn báyìí bóyá àwọn àtàwọn àtàwọn tí wọ́n ń jòkó lẹ́yìn àtẹ̀yìn tẹ́ báyìí àwùjọ kan ni wá wà ó àwa ń lọ àwọn tí ọ̀rọ̀ kò ní lẹ́ni tọ́lọ̀ ń bá dá sí nù wọn kọ́lọ̀ kó bá dá wọn sí kó dá wa náà bó ṣe rí nìyẹn o báwa náà ṣe wáyé àwùjọ kan ni wọ́n torí wọ́n súnmọ́ra wọn àwọn kan náà ti ń bẹ náà tí ó tún rọ́pò tiwọn náà táwọn náà ti ń dé àwùjọ nu báwùjọ tí wá ṣe wá rí ipa tí kálukú wa bá kó mẹ́ àlọ́bà pàdé wájú ọlọ́run sábà fi rí ọdún mẹ́wàá sí àwọn ọmọ inú òtún máa dára láwùjọ síbẹ̀ náà ibẹ̀ kọ́ torí lọ́dún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ogún sẹ́yìn ẹlòmínú wa náà tí máa dára kankan láwùjọ ṣùgbọ́n lónìí ọlọ́run bá ti ní ká máa dára kọ̀ọ̀kan adúpẹ́ fọlọ́n pé àrà tó dáa lóníkàwá máa dá àwọn ọmọ náà bí wọ́n ṣe wà yí táwọn ọmọ eléyìí wà ń bí ọlọ́run ṣe wọ́n lọ́mọ tí ó mọ dára dáadáa àwọn ọmọ tí ó dáná náà wà náà ti ń kọ́ṣẹ́ iṣẹ́ kan làwọn ilé náà ń kọ́ báyìí ní agbọ́mi tọ́yì ó wá ọmọ kéékèèké tó ń ṣe wọ́n ń bára ṣeré ó ọmọ kan láàrin wọn ó wá pa ọmọ ọ pa ọmọ kan nínú àwọn ọmọ yẹn ìgbà tó pa ọmọ yẹn anẹ́gbà musa alayhi salatu wa salamu pé àà ah, ah, kí ló dé akọta ìta nafsan zakiyatan bi ghayri nafsin ó sì pa èèyàn tí ò jẹ̀bi ikú kò jẹ̀bi ikú kí ló wá pa fún a ah, ó ní mo ti sọ fún ọ mo lóò lè ṣe sùúrù ó lè ṣe sùúrù mo ti kọ́kọ́ ṣe kan lálákọ̀ọ́kọ́ náà ó kọ̀m̀plẹ́n mo ti lọ́ọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ó gbọ́dọ̀ bí léèrè béèrè ìgbà tó ti lè ṣe sùúrù yẹn àápín gàrí áyà áyà ọmọ bá tiẹ̀ lọ ó padà sí ìdó tiwa èmi náà mọ̀ bá tèmi lọ. ìgbà yẹn lànà ìgbà Musa aleyhi salatu wa salam wa sọ fún yín pé rárá tí n bá tún ti lè bí ọ ní nǹkan kan lẹ́yìn eléyìí fọlá tó sọ ìbìnrin má bàa mi ṣe má tí kálukú ọmọ ẹ lọ́tọ̀ọ̀tọ̀ bọ́ yín tí mo fẹ́ lò ń bẹ̀ tí mo fi lọ síbẹ̀ yẹn ni wípé ìgbà tá ìnábi wa Musa aleyhi salatu wa salam tó fẹ́ sọ ìtumọ̀ tó ṣe yẹn fún ó ní sí orí ọmọ yẹn fàkíyàn àbáwáhù mọ́mìnà yìí àti bàbá ẹ̀ àti ìyá ẹ̀ mọ́mìnì làwọn méjèèjì mọ̀mìnì ni ẹni tó nígbàgbọ́ nínú ọlọ́run ìpìlẹ̀ tó dáa ni wọ́n ìrùpárà yìí bìtí ìgbà tó kọ́ bá ti jẹ́ mọ̀mìnì tíyàwó jẹ́ mọ̀mìnì ìpìlẹ̀ ẹbí tó dáa nu irú ìpìlẹ̀ ẹbí tẹ́sí Islam ṣe ń fẹ́ nu irú ìpìlẹ̀ ẹbí tó sì pàwùjọ ṣe yẹn fàkọ̀ṣínà ayọ̀rọ̀ ìkọ̀húnmá tó kòyà náà wà kò ṣùgbọ́n mà yẹ Muhammad sallallahu alayhi wa sallam ti sọ láti jọ́tọ́ ti sàbúdà rẹ̀ ọ́ sàbúdà rẹ̀ ń kèfèrí tọ́mọ yẹn bá dàgbà tí ó dì nínú kèfèrí ògbóǹtarìgì ọ̀daràn tí ó dì bàbá nítorí méjèèjì dà sì fẹ́ torí kí wọ́n ti dá in tí ó kò bá wọn lágbà ọlọ́wọ́n bá mú kó fún wọn. fa aradna an yubdilahuma rabbuhuma khayran minhu zakatan wa aqraba rahma ní tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé tá a bá ń fẹ́ bí aláyọ̀ ẹni tí ó pilẹ̀ bí ní ọ̀kọ̀ọ̀kọ̀ dá tá a bá ti wá dá ní tí ó jẹ́ àsáwọ̀ tó lè wà ẹja fi sọ́wọ́ ọlọ́run gbogbo nǹkan tí ó bá pa wá lára tí ó bá kó bá wa ọlọ́mọ bọ́ bá tó lára ga fún ara ẹ̀yìn ọba àmú kò mbẹ̀ irú ẹ̀ líle àwọn méjèèjì wọ́n jà ṣùgbọ́n tí ò dá fẹ́ tara wọn jáde ọlọ́mọ bọ́ sì mọ̀ kí wọ́n jà kọfẹ́ jọ́ lápá lára wọn òun ló bá mú kú ó fi eléyìí tó dáa jùlọ tó pààrọ̀ fún wọn ní tí mo gbà lérò pẹ̀lú yẹn ni wípé ẹnì kọ̀ọ̀kan wà yìí ìkíyèsí Islam láti jẹ́ ká ní ẹbí aláyọ̀ láti kó ọ̀dẹ́rù àlùwákẹ́ tó ti bàjẹ́ táàwá yìí wọ́n ní pé káwọn àgbẹ̀ kọ̀kọ̀ dà gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé àwọn ànábì ọlọ́run bọba tọ́lá àrẹ́gà tọ́lọ́run bá lò láti tún àwùjọ ṣe ọlọ́run kọ́kọ́ máa ń tún àwọn gangan ṣe náà àwọn gangan kọ̀kọ́ dà lẹ́yìn tí wọ́n bá wá dà wọ́n gbìyànjú láti fẹ́ obìnrin tó ṣe kí ni ò dà àwọn ọmọ wọn ó wà tara bẹ́ẹ̀ máa jẹ́ ọmọ tó dáa ní láti rí pé lára ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní pé ànábì sallallahu alayhi wa sallam fẹ́yàwó ṣùgbọ́n àwọn tó dáa jù nínú ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn mẹ́rin náà ẹni tó dáa jù ẹni tó dáa pọ̀ ṣùgbọ́n ẹni tí jù wọ dídá tiwọn fẹ́ẹ́ gbé kọ̀sẹ́ni tó tún dáa tó wọn àwọn mẹ́rin ó ní Abubakar radiyallahu ta'ala anhu Umar radiyallahu ta'ala anhu Usman radiyallahu ta'ala anhu wa Ali radiyallahu ta'ala anhu nínú àwọn mẹ́rin tí mo sọ yìí kò sí ẹnìkankan náà wọn tí ìjẹ́ àná kò dáhùn àtànábì sallallahu alaihi wa sallam kọ síbẹ̀ ní àyíbẹ̀ kọ ẹni tí ànábì sallallahu alaihi wa sallam tí ò bá fún lọ́mọ ọ̀fẹ́ ọmọ ẹ̀ kò sí nǹkan míì tó wà ń bẹ́ẹ̀ ju wípé nítorí kí ẹbí ó lè jẹ ẹbí aláyọ̀ lọ ìtumọ̀ dúdú nǹkan tá à ń sọ yẹn ó ní wípé ìpìlẹ̀ dídá ẹbí òun ní wípé kí ẹni tó fẹ́ fi ẹbí lọ́lẹ̀ kẹsẹ́jàrọ̀ ti ń kọ yé bá ti ń asùlùhà sáàbìtàn ìpìlẹ̀ ẹbí ni bàbá kódà ẹni ibi tí ó máa lọ irúgbìn tó fẹ́ wù sáwùjọ sí ti ń ṣe ìyá kódà táwọn méjèèjì bá ti dá ẹbí ò dá eléyìí tó bá fẹ́ dí àdánwò bẹ̀ kò ní lápá lára tiwọn kò ní fi lápá lára tiwọn ọlọ́wọ́n bọ́ yà wọ́n ya aburú rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bọ́ ọba tó láàrin ga bó ti yà níbi wa ló ya aburú tó tọwọ́ ọmọ rẹ̀ jáde mo rò pálá yẹn mi ti àníbọ̀ anú alayhi salatu wa salamu dáa ó sì bímọ ṣùgbọ́n kan nú ọmọ rẹ̀ òṣèlú nǹkan ti ń ṣe ṣọ́lọ́n yà wọn àbí ọ̀yà wọn ọlọ́run yà wọn ìgbà tó mi dé alẹ́mìnú ní alẹ́ ìsọ̀rọ̀ àti wọ̀sálà wọn ni kó wá ọkọ̀ ojú sọ omi omi kó lè bá àlàkùdà ọlọ́run ọba fi ìdí omi ó fi jí àní àwọn méjèèjì ọmọ lọ nígbà tí ọkọ̀ wá débùté anabi wa nuh aleyhi salatu wa salam ọwọ́ wípé min ahali ọ bá mi ṣe àdéhùn ìrẹ́ ọlọ́run wípé kí n máa gbé sínú ọkọ̀ yìí mi kó lè yìí ní gbogbo nǹkan lakọ lábo oníwà ahlaka àti ẹbí rẹ̀ náà nítorí wọn rẹ̀ ní pé ẹbí mi náà min ahali ọmọ mi ń bẹ nínú ẹbí mi rí àdéhùn tó ṣe fún mi lórí ẹbí mi ọkọ mà mi sínú ọmọ mi mo kí ọlọ́run fi dá lò ọlọ́run innahu laysa eléyìí ò sínú ẹbí ẹ ọmọ eléyìí tí ò ṣerú nǹkan tó ń ṣe ìpìlẹ̀ tó gbé ẹbí rẹ̀ lé lórí ọmọ tó jáde mbẹ́ eléyìí ẹbí rẹ̀ iṣẹ́ burúkú ní kìí iṣẹ́ tó dá tàbí káàdì innahu amila ghayra salih ọmọ tó ń sọ yẹn sọ́ọ̀lẹ́hù níwọ́ ṣùgbọ́n iṣẹ́ burúkú lòun ń ṣe látara bẹ́ẹ̀ kìí sọ ọmọ rẹ̀ títí mo fẹ́ ló bẹ́ẹ̀ ni wípé àwùjọ wa tá à ń nírètí ẹ̀ tá à ń fẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí tá à ń rákẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ní tó lè jẹ́ ó dáa nǹkan alákọ̀ọ́kọ́ o ni pé àwa tá a fẹ́ gbé ẹbí kalẹ̀ tá a jọjọ dé àwùjọ káwa gan da dà kí bàbá dà kí ìyá ṣe kí ni o kò náà dà lẹ́yìn táwọn méjèèjì bá wa dà tán káwa gbìyànjú ẹbí tí ó dà tí ó jẹ ẹbí tó ṣe oríire tí ó jẹ ẹbí aláyọ̀ òun ni wípé ìpìlẹ̀ táa ní yóò da yìí tó sọ wá di dáadáa òun náà ní ká wá gbé ẹbí wa lé lórí ó ní kíká mọ̀ pé ọlọ́wọ́n bọ̀ torí nǹkan kan dáwà bí ìbá ṣe torí ìjọsìn kí ìbá ṣe torí kí ni o kí ìbá ṣe torí ìjọsìn wà máa khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́run ní àtàlìjànú àtẹ̀yàn míì torí nǹkan kan dáwà tí kì bá ṣe torí ká máa jọ́sìn fún tí èèyàn bá máa ẹ̀bí èèyàn lórí mímọ̀ ọlọ́run lórí mímọ̀ àjọsìn fọ́lọ́run irú ẹbí dẹ̀ ẹbí aláyọ̀ ni òjò torí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹbí ọyẹ wá sẹ́rí padà lọ síbẹ̀ tá a bá rí ààyè ń ibi tí wọ́n bá ti pa ẹ̀sìn ti láàyè ó ti bá wọn bí ẹni tó owó ní nàmbà wà bí ọrọ̀ ní nàmbà wà bí gbígbé ẹ̀kí gbogbo ibi tọ́mọ rẹ̀ ọba láti kàwé tí ó ti gbé ìbò kọ́ bá a máa ma kẹ́kẹ́ ní ẹ̀sìn àníkọ́ mo ń so ìbò kẹ́mọ ọ̀rọ̀ pa amẹ́ríkà ló ti wá mọ́rẹ́dì láti náwó ẹ̀ èló ni lórí skul yẹn ah! wọ́n speak well ẹ̀ wọ́n ń sọ ìbò ń náà but àwọn ò lè sọ phonics yóò ṣe ìyẹn kọ̀ wá ní sí tọ́kàn pẹ̀lú ìpèsè sí wà ń bẹ́ àbẹ́sìn òsì ń bẹ̀ tọ́mọ rẹ̀ bá ti sòyìnbó báyìí ọmọ yìí nù inú rẹ̀ ọmọ wá dùn bí ẹni kó ti wà lìjọ́nà tó bá jẹ́ kórí nǹkan báyẹn la bí ìdí ń jẹ́ orí ire lé lórí bí àwùjọ náà ni ó ṣe dà yìí àwọn máa náà padà dájọ́ àwọn padà dìbò wọ́n padà dé lórí ìlú wọ́n sì mọ̀ fìyà jẹ́yìn kádé ẹbí wa lórí bí ó lọ́wọ́ bọ́ bá tó Muhammad sallallahu yudhilluhumullahu ta'ala yawma la dhilla illa dhilluhu ó ní pé àwọn méje kan ń bẹ lọ́jọ́ tí ò ní sí bòjì kankan àfi bòjì àrùsọ ẹ̀ tẹ́ẹ̀kẹ́ ẹni tó bá fẹ́ rí bòjì àbí àrùsọ ọlọ́run ọba ọba tọ́lá àríga ni ó wà ní ó fi róòjì kò sójìjì mọ́ ọlọ́run méje kan wà ń bẹ wọ́n wà lábẹ́ òjì ìgbà tó wá ń kà wọ́n á lọ ó ní wàṣáàbùn náṣàá fi ibadatillah ibi tí mo fẹ́ lò ń bẹ̀ nìyẹn wa shabun nasha'a fi ibadatillah àti ọ̀dọ́mọdé tó ṣe pé wọ́n rè láti kékeré inú ẹ̀sìn ọlọ́run ló wá dàgbà sí tó tá a bá fẹ́ kí ẹbí ìwà ó dá ẹ dákun ta ní òòrì ọmọ lórí ẹ̀sìn ọlọ́run lórí jíjọ́sìn fọlọ́run ta ní òòrì ẹ̀ dáhùn ta ní òòrì àwọn òbí ẹ̀ ṣùgbọ́n ẹni tí ò bá ní nǹkan tó lè bóyá yín òbí tó náà lẹ́sìn bóò ni ó ṣe rí ọmọ lórí ẹ̀sìn nílá fi sọ wípé ẹbí aláyọ̀ táǹfẹ́ ilé tí ó change ẹbí burúkú tọ́sọ àwùjọ burúkú ìtorí pé ní àwùjọ ọ̀dà kò sí ti ń dáwùjọ ọ̀dà ju báwọn ti máa ń bí ọ̀dà táwùjọ bá dẹ̀ da àwọn èèyàn ń bẹ́ẹ̀ náà sí ọkọ̀ change gbàtà nípa Muhammad sallallahu wa sallam tó dáwùjọ èèyàn lóyún náà dáadáa jọyìn wọn ó àwùjọ kálukú wọn náà fẹ́ yàwó tó jẹ̀sìn ọlọ́run wọ́n wá ń bí àwọn ọmọ tí ó ṣẹ̀sìn ọlọ́run tí ń jẹ́ káwùjọ dà ní ẹ̀ ibẹ̀ láàásì ti rí ẹbí aláyọ̀ mo rò pa agbẹ́mi yé sọ́yìn tá a bá ti dá tíyàwó dá ẹ̀mú ajé kí ayé ó gbé wa lọ ohun tá a jẹ àti ń tá a jẹ nílé ayé àti ìdébẹ̀ tọ́lọ̀ ti kọ́ lẹ̀ wọ́n á lè jẹ́ kí ń gbàgbà wá débẹ̀ tán ìgbésẹ̀ wa kan yóò wà jẹ́ àárín tọ́lọ̀ ọ̀bọ̀ nǹkan mọ́ wa tàbí ntọ́lọ̀ ọba kọ ọmọ wa ìgbésà wa kan ni ó wà jẹ́ kó bọ́ mọ́ wa lọ́wọ́ láíláí láíláí kò ṣeé ṣe ara àǹfààní tó wá wà níbi kí àwa tá a jẹ́ òbí ó dáa káàrí àwọn ọmọ wa lórí dáadáa kẹ́bi wọ́n jẹ́ bí aláyọ̀ òun ni wípé tó bá dojú àlùkè àmọ̀ gbogbo ẹbí ní ọ̀lọ́ síbẹ̀ ní àyíbẹ̀ kọ́ fọ́lẹ́ni yawma yafirru al-mar'u min akhihi wa ummihi wa abihi tí kẹ̀kẹ́ ń jẹ́bi tó ti bá lọ lọ́jọ́ tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tó mọ̀ sáfọ́mọ̀ ẹ̀yẹ́ wa ummihi nínú ẹni tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn máa fẹ́ràn tí máa lágbára jù láyé ni màmẹ́ wọn àti màmẹ́ ọmọ sáfọ́ra wọn wa abihi ẹlòmíì bí ọba tiẹ̀ fẹ́ràn yàrá ìjọ fẹ́ràn bàbẹ́ wọ́n mọ̀ sáfọ́ra wọn wa sahibatihi wa banihi ọlọ́run ní pé tó bá dọjọ́ àlùkìyàmù àwọn èèyàn ó mọ ìyàwó àtọkọ́ ó mọ sáfúnra wọn sùìtì lọ́ọ̀fù bébì kò ní bébì tó wà lọ́jọ́ yẹn wọ́n mọ sáfúnra wọn ọmọ ó mọ sáfún bàbá bàbá ó mọ sáfún yá ọmọ yóò mọ sáfún bàbá bàbá ó mọ sáfún ọmọ ẹ dákun ṣé ó ti dọ̀tọ̀tọ̀ àbí ọ̀dọ̀tọ̀tọ̀ wa ṣé ó ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ àbí ọ̀lọ́lọ́tọ̀ọ̀tọ̀ ṣẹ́bi wà máa kọ̀ṣẹ́ bí ma ń tọ́ fàlẹ́ àkìláhù yàrá máa yìí ní lọ́jọ́ àlùkí àmà bá àdùnkùn lè bá àmì àdó wọ́n ilẹ̀ àlùmọ́ tàkì ní tí mo fẹ́ lò ń bẹ̀ mo ní wípé ẹbí ó túká lọ́jọ́ àlùkí àmà kálukọ́ lọ́rọ́ tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n kìí ṣe ògùn ẹbí kìí ṣe ògùn ẹbí òun ni ẹbí tí ọba dé irú ẹbí rẹ̀ lórí irú ìpìlẹ̀ tá a sọ yìí òun ni ìpìlẹ̀ ẹbí máa jọ́sìn fọlọ́ọ̀ kí ni títà fi mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run tí ó yọ wọn náà kọ̀ọ̀rọ̀ ní pé bàbá àtọmọ tí ó máa sá fúnra wọn ìyá àtọmọ tí ó máa sá fúnra wọn ọkọ àti ìyàwó tí ó máa sá fúnra wọn àwọn tí wọn fi ìjọsìn fọlọ́wọn ọba pilẹ̀ bí wọn ni tọ́lọ́ ní walladhina amanu wattaba'athum dhurriyyatuhum bí imanin alhaqna bihim dhurriyyatahum wa ma alatnahum min amalihim min shay' ọlọ́run tó bá dọjọ́ àwọn tí wọ́n bá nígbàgbọ́ nú ọlọ́run sígbàgbọ́ wọn yanjú wàtàbàt hom zurriyyatuhum bí tí àwọn wọn tó jáde láti inú ẹbí wọn táwọn náà ń tẹ̀lé wọn lórí irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ alhaqna bihim wọn a fi àwọn àrọ́mọdọ́mọ yín wọn yẹn lépa báwọn ní mọ̀ bá bàbá yín nì tí wọ́n ṣẹ̀ lẹ̀ tí wọ́n fi pìlẹ̀ tẹ́ ẹ tọ́ nígbà tẹ́ wà láyé lélẹ̀. wa ma alatnahum min amalihim min shay'in ọlọ́ọ̀ni gbogbo iṣẹ́ wọn ó kéré ọ̀pọ̀ ní kankan lọ síbẹ̀ yẹn òun ni pé láti jẹ́ kí ẹbí ó dé ẹbí aláyọ̀ nǹkan alákọ̀ọ́kọ́ ni pé ẹni tí ó jẹ́ òkú ẹbí yẹn kó ṣe kí o. kọ́ dáa kó tó rẹ̀ ṣe kó ó déédéé lórí ẹ̀ṣẹ̀ ọlọ́run lẹ́yìn ẹ̀ náà ni wípé àwọn tó bí yẹn fẹ́ ṣẹ̀kalẹ̀ tí wọ́n fẹ́ pọ̀ síta ibi tí wọ́n bì wọ́n sí kí wọ́n tó máa wù síta ẹlẹ́ ṣe ìyàwó kó náà o kọ́ dáa lẹ́yìn ìgbà náà ni pé kí wọn ìpìlẹ̀ ìdílé yẹn ìpìlẹ̀ ẹbí yẹn òun ní ẹ̀ẹ́dà àwọn èèyàn tẹ̀lé mi máa kọ́ jẹ́ lórí ìjẹsìn kéde kọ́ dáa kọ́ jẹ́ lórí mímọ̀ ọlọ́run àti mímọ̀ ajọ́sìn fọlọ́ tó bá ti rí bẹ́ẹ̀ ẹbí yẹn ó dáa wọ́n á wù dáadáa sáwùjọ àwùjọ náà ó sì padà dáa kọ́lọ̀ ń kọ́ wọlé Ọpọlọpọ wẹ̀ kọjá àwùjọ wọ́n ọ̀pọ̀lọpọ̀ eŋti ẹbí fi wó tijile tó fi wó tí ẹbí tó fi dàrú táwùjọ tó fi dàrú ọ̀kan nú ẹ̀ ní àìnígbàgbọ́ náà ìyẹn yára ló fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nítawọn èèyàn máa ń torí rẹ̀ kọ̀yìn sọ́lọ̀ tí wọ́n máa ń torí rẹ̀ má fẹ́ ma ọlọ́run ọba látara bẹ́ẹ̀ bàbá àti ìyàwó ní ní àánú sáwọn ọmọ tí wọ́n bí torí wọ́n pé tí àánú yẹn gan tó bá pọ̀ ó lè mọ́jọ mú sóríire láti kékeré ó jálẹ́nu ọmú kò jálẹ́nu ọmú wọ́n ti jù wọ́n síbì kan nǹkan sáà máa wà mẹ́ta lè gbóyìnbó kan lọ skul tó dáa ibi tọ́pọ̀lọpọ̀ wá sí ọlọ́bùtù oríire márùn tọ́mọ̀ yẹn jẹ́ bá tó padà fi ẹ̀sìn táàbí sínú táàbí sí lórí tábà sílẹ̀ tó bá ń ṣe nǹkan míì ṣé ó fa àwòsá jẹyàn láwùjọ àwọn èèyàn sáà ń gbọ́rọ̀ rẹ̀ ó ṣàdékù ńláńlá ó sì ń ṣe ọmọ fún wa bẹ́ẹ̀ mọ̀ tí wọ́n ti wọ́n ń ṣe ọmọ ó ń ṣe ọmọ ni pé ó ń mú nǹkan wálé lọ́dọ̀ wọn báwọn ó ti dọ́mọ rí báwọn lọ́dọ̀ Yorùbá gbogbo èèyàn lẹ́yìn ọlọ́wọ́n bọ̀ gbàdúrà rẹ̀ àfẹ́ni ọba ló lọ Yorùbá ọ̀fẹ́ mọ̀ bí tó ti mì sọ́dọ̀ àti lówó tí wọ́n ní ah, ọlọ́run ti wá gbàdúrà lágbẹ́já ní ìsìn kí ló dé òun náà ti wá ní owó gan ọlọ́run bó sàánù wa ẹbí tí ó dáa ẹbí tí ó dà òkú rẹ̀ yóò dà òun ló jẹ́ ẹbí táwọn ànábì ọlọ́run ọ̀bọ̀ dà ẹbí tí ó dà ìyàwó tí ó jẹ́ ìyá àwọn ọmọ ó gbọ́dọ̀ jẹ́ ni tó dà ìyẹn ló fàtà ànábì Ibrahim fi sọ rẹ̀ kíkọ́ ẹnìkan lẹ̀ fẹ́ nìkan

bákan náà nínú nǹkan tá a gbọ́dọ̀ mójútó tí a fi rí ẹbí aláyọ̀ tí ó yàtọ̀ sí gbogbo ẹbí tó wà tó ti di jákujàku yìí ó ní kí tá a bá ní ẹ̀sùn téèyàn bá lọ ẹni tó bá máa ń ka kíra dáadáa nù wá ẹ gbìyànjú sọ lórí ìwà tí yẹn bá lè yàn ọmọ àkójọ yàn ọ̀pọ̀ tíra mo dẹ̀ mọ̀ pé ìlú anáàlá mọ̀ kí àwọn tíra ṣàmáyìlì wà tí ìmáàmù tìlímẹ́sì ni o tàbí kò tó fún mi náà ṣàmáyìlì ti àjẹmílù sẹ́yìnú ni o títí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé ẹ̀sìn Islam ní ìwà àti gẹ́gẹ́ bá níbi sallallahu alaihi wa sallam ti ní ọlọ́run bá gbé mi dìde kí lè wá pé àwọn ìwà ẹwà ìwà ayì ìwà ẹyẹ àwọn ìwà tó dáa ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ń ṣe islam bí ẹni wípé islam ò níwà tiẹ̀ ẹ̀rí pé àwọn èèyàn ṣe islam wọ́n dẹ̀ ìwà wọn ni wọ́n ń wù kìí islam tó bá ṣe wípé ìwà islam la bá ń wù ni a ní yàtọ̀ síra wa ṣùgbọ́n ní ìsìn ní nǹkan tí ó sì ẹjẹ́ na náà rẹ̀ díẹ̀ àwọn àrùsúnlẹ̀ èkó nù ẹ̀mà èkó máa <laughs> ẹlẹ́mí ó ní àwọn sálábí èkó nù àbí òsì bẹ́ẹ̀ ni wọ́n ní ká ara wà tó bá ti àwọn sálábí èkó nù àwọn sálábí èkó ni ẹ̀sìn Islam Iwa lati mi jọ ọmọ yá lè máa gbọ́ báyìí kọ́ mọ́ bínú ìbú ìtẹ̀nídàkọ̀ rẹ̀ ṣẹ̀dá ọwá wa mi ọwá kí mi náà ni o àwọn ń sọ̀rọ̀ ọba ní a ṣẹ́ẹ̀kì ní inú ìṣe ṣẹ́ẹ̀kù ìyá ọmọ akéwù ni mí o ní tí mo fẹ́ lọ bẹ́ẹ̀ ni pé ó ní ah, a ànkárùtà ṣe an lámúyún kínhu islam ànkárùtà ṣe an lámúyún kínhu islam ó ní ah, ẹ̀ ń ṣe nǹkan àrùn tí islam ò ṣe nǹkan àbẹ̀ ó ń bá lọ ọ́ kàfàrà mi nù ọ́ nítorí ẹtí wá ti ń ṣe nǹkan àrùn ètí islam ò ṣe nǹkan àrùn ṣé mo ti ń ta kẹ̀sìn kọ́ kò sì jìjà mọ́kẹ́ ní ọmọ tèmi ṣe yìí rògbò yẹ kó ó jìjà kò yẹ kó le tó bá ń ta àwọn èèyàn lè o ó lè ní ọjọ́ náà débi pé èyí tí mo wá fẹ́ lò ní gbẹ̀ngàn àlẹ́ ah, ìmọ̀ká àwọn sálábì èkó pé nǹkan máa ń ọlọ́run bó sàánù wa ètí mo sọ ìtúpẹ́ díẹ̀ o ètí mo fẹ́ lò ní pé islam gangan ní ìwà tiẹ̀ ìwà tiẹ̀ sí islam tó ṣe pé irú ìwà yẹn òun ló gbọdọ̀ wà lára mùsùlùmí gbogbo ẹbí tí ọba ti rí àwọn ọmọ ẹ̀ tí ò rí ara ẹ̀ tó ń jẹ́ àtàwọn ọmọ ẹ̀ lórí ìwà islam kálukú ọmọ wù àwùjọ lọ ẹ̀rí báwùjọ wọn ṣe tòrò láti mọ́ ń sọ fáwọn ọmọ ẹ̀yà wa nẹ́sìn yìí pé àníkábùyàn kì í ṣe mà èèyàn ní ìjà àti lọ ọkọ́ sí ìbú àwùjọ wa yìí ìtàní ọmọ ẹ̀yà bú yorùbá ní ìsọ̀rọ̀ ń gbèsè bọ́ bá ti sọ̀rọ̀ náà wọ́n jẹ fún ẹlẹ́sìn ẹ̀ kò sẹ́ni tí ọmọ ẹ̀yà bú kéèyàn ní orí ẹ̀ dàrú ṣé ó gba kéèyàn ṣẹ̀ lọ́kọ̀ rẹ̀ orí ẹ̀ dàrú orí ẹ̀ ọ̀dá èyí ṣe mùsùlùmí gidi onímídíà ni ó ni ó nǹkan kó ṣe wá lé tó bá everybody ló lè sọ. ẹjẹ́ ń parẹ́ nìkan àwọn ọmọ yára mi ah àwọn kan ṣe afláhà kí ni ìyàjọ́ tó yẹ mọ́ ṣe afláhà nínú ẹ̀sìn ìmọ̀ ìgbàdánwò yóò wá sọ pé kí ẹ mọ́ ṣe afláhà bídíà ni bídíà ni kí ẹ mọ́ ṣe afláhà ìtumọ̀ ọlọ́ọ̀lọ́ ni pé ẹni tí ò mú ọkọ̀ nǹkan ó sì gbé dàjọ́ lé lórí Aflaha. ẹni tó ń sọ pé afláhà ọkọ̀ gan o ó jẹ́ wà lórí fóònù mi tó ká àwọn ẹlòmíì bèèrè bèèrè ká afláhà ní mẹ́mẹ́ o ni ó wà gbẹ́dàjọ ẹ̀sìn kalẹ̀ ẹni tí bá ń sọ afláhà ọlọ́run afọ fún mi tí yẹn bá ní ọkà fátíà ọlọ́run o ní ìwà tiẹ̀ ó ní ìwà tiẹ̀ ìwà islamu yẹn ń sọnù láwùjọ ìsìn kó bá wùjọ ṣàtà láàrin àwọn ẹlòmíì tí wọ́n fi ra àwọn ti fi ẹ̀sìn àbí ẹ̀kọ́ ẹ̀sìn ní àpèjúwe nínú ìwà ẹ̀sìn ìsìláàmù ni kí èèyàn ní àpọ́nlé àti ìtẹríba nínú ìwà ìsìláàmù àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó sì fi lọ́lẹ̀ fún wa bẹ́ẹ̀ ẹjẹ́ sáré fún wa alákòjú rẹ̀ ìgbà tí bàbá Abubakar radiyallahu ta'ala anhu Abu Quhafa tó jà Islam gbogbo ọ̀nà orí ẹ̀ di funfun wọ́n wá wá mú wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ti mú dé tí wọ́n mú ọ́ bọ̀ sí bàbá náà ń tẹ̀ báyìí ah wọ́n ní sọ́lá alẹ́ wàlẹ́ sọ́lá nítorí kí ló dé bá fi bàbá lẹ̀ kó jẹ́ pàwà láwà bá ọ yẹ kẹ́ fi bàbá lẹ̀ kó jẹ́ pàwà wà bá ni káfí ṣe àpọ́nlé fún áàlì àbí ìbákẹ̀rẹ̀ anábì sallallahu alaihi wa sallama ó mọ̀ pé yàn máa pọ́n àgbàlagbà lé kódà kó jẹ́ pé àgbàlagbà ti dọ́mọ lẹ́yìn ẹ̀ anábì sallallahu alaihi wa sallam ṣe àdúrà fún abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma nígbà allahumma faqihu fi din wa alimhu ta'wil ó ní ìkẹta tó ṣe ó pọ́n àgbàlagbà lé ni. ó ní kí wọ́n fi tó ti ṣe bẹ̀rẹ̀ lọ kó tó dé omi tá ànábì ó lò tí ó fi ṣe kíni kó ti gbé ta ló ṣe lè ọmọ yìí ló ṣe bẹ́ẹ̀ ah, ọmọ èké lọ́gbọ́n tó báyìí ànábì ti ṣàdúrà fún sàrà abẹ sórí rẹ̀ kì í ṣe ìwà ìsìláàmù ní kéèyàn ya aṣá o àwùjọ ibi táwọn èèyàn bá ti ya aṣá kò lè tòrò ẹ bí aṣá ilé ìwọ̀n èyí tó kẹ́ẹ̀kẹ́ tí bàbá bá gbé wá ní gbígbóná ìyá náà gbé wá ní gbígbóná àwọn ọmọ náà wà á ẹ̀sìn islam ní ìwà àti ìwà àti ara ìwà ẹ̀sìn islam ní ìtẹríba ara ìwà ẹ̀sìn islam ní jíjẹ́ olótìtọ́ ẹ̀sìn islam kìí sára ìwà rẹ̀ ló ní pípa àwọn nsúfi ni wọ́n ara wọn wọ́n ní ń sàlábà rẹ̀ ni ìtumọ̀ ẹni kí yóò lọ sa nǹkan sí ipò rẹ̀ tó wà lọ́dọ̀ ọlọ́run yóò wálẹ̀ kìí ṣe ìwà ìsìláàmù ni kíkà máa sàlábà pàápàá pẹ̀lú rọ́ tábà fẹ́ kí ẹbí wa ó jẹ́ ẹbí tó dáa a gbọ́dọ̀ gbé ẹbí yẹn lórí ìwà ẹ̀sìn islam báwo la ṣe rí ẹbí wa lẹ́yìn ìgbà tá a rí gbàgbọ́ náà lọ́n táwa dáa tó mọ́ dáa báwo ni ó sì jẹ́ pé ìwà islam láti rí ara wa ọlọ́run àbárò yàn nípa muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀ ṣùgbọ́n fi wà náà ròyìn ẹ̀ pé wa innaka la'ala khuluqin azim ó fi wà ròyìn ẹ̀ ìwà pàtàkì gan láti ní ẹbí gidi ìwà ó pàtàkì tá a bá fẹ́ nírú ẹbí tá à ń fẹ́ irú ẹbí tá a fẹ́ kó wà láwùjọ àfi ká kọ́ra wa ní ìwà tẹ̀sán Islam pàápàá jùlọ tá a bá mọ̀ pé àwọn ibi táwa wà yìí lórí ilẹ̀ ẹ̀sìn Islam débẹ̀ láti ipasẹ̀ àwọn olówó yìí àwọn awòǹṣòwò àti ìpasẹ̀ wọn oúnjẹ sí fáàmù fi gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ wa yìí kí ló dé fà á rí pé àwọn ènìyàn ní àjọṣepọ̀ pẹ̀lú wọn wọ́n rí pé àwọn eléyìí ò mọ bí wọ́n ṣe máa ń jàǹbá kí ló dé tí wọ́n fi máa jàǹbá torí pé tí èèyàn bá ń ṣòwò tí èèyàn bá jàǹbá kò lè dolówó wọ́n wáyé pé ẹ̀sìn wọn ni ò kí wọ́n máa jàǹbá ẹ̀sìn tí yóò jẹ́ kí wọ́n máa jàǹbá ẹ̀dá wa náà máa ṣe níwọ̀nba ó ní àwọn dáadáa àtòrí ire tó kó báwùjọ tí ò bá sì kankan mọ́ ara rẹ̀ nírú àwọn àtàjọpọ̀ yìí tó ta bá ń fẹ́ ẹbí tó dáa eré tí ó padà bí àwùjọ tó dáa kalẹ̀ àyàfi kó jẹ́ ìwà ẹ̀sìn Islam ni ó wà lára wa ẹ̀sìn sáré fẹ́lẹ́ ìkùn ara ìwà ẹ̀sìn Islam. tá a gbọ́dọ̀ mójútó tí ka jẹ́ o ó dáa ó ní kí o wa ká mọ̀ wọn ara wa ká má máa dira wa gun abómú kan bẹ tí ọ̀pọ̀lọpọ̀ wa náà máa ń kà ti gbọ́ rí sẹ́wọ́n abẹ́wọ́lé rẹ̀ pé kí ni ìdájọ́ kí wọ́n máa lo tẹ̀síbà kìíní kan ó sọ pé ibùnú a bá rántí. i pé ohun tó bí n tí abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu tó sọ ìkànnù sàábéèrì àwọn èèyàn sì rí táwọn èsì sàábé bọ̀ ọ̀kànnù sàábé náà rí abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu àgbà afáà sásìkò òun bá tó àwọn èèyàn kìlọ̀ ọjọ́ sẹ́nu ọ̀nà lé ẹ̀ ní tó bá jáde tí ń bọ̀ àti mọ́ṣáláṣí láàrin ilé sí mọ́ṣáláṣí àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kọ́ wọ́n wà tẹ̀lé wọ́n sáré tọ́yì àwọn èèyàn kẹ́ wá jókòó sí mọ́ṣáláṣí wọ́n bò kúta àti nǹkankan wọ́n fi ń ka láìra ilẹ̀ ọlọ́wọ́ wọ́n fi ń ka oríṣiríṣi sàábé sì rí wọn sàábé àwọn èèyàn rí wọn nǹkan tí wọ́n ń ṣe jọ wọ́n lójú sàábé náà rí wọn tó sì jẹ́ sàábé tí kò tẹ́ sálà ìmọ̀kánu sàábé ànábà Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní ẹ̀dá lọ bá Abdullahi bin Mas'ud radiyallahu anhu

ẹ má yẹri tí ò tí ì tó gèlètè tí ń nísìn ẹ mọ̀ wọn ara yín bí tẹ́ ẹ bá ti ráwọn tó nímọ̀ tí wọ́n jù yín lọ kì í ṣe pálá ìmọ̀kan ní tẹ́ ẹ bá sọ̀rọ̀ dandan kọ́ ni kéèyàn ọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bí ìbá ti sọ ẹ ara yín wàhálà ìtọ́wá ìfẹ́ kálukú wa mọ̀ ara wa ni wàhálà àwùjọ wa yóò dínkù náà yóò dín kù bẹ kódà yóò rọrùn fáwọn ènìyàn láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn níbi tó lálàáfíà ìmọ̀kálukú ọmọ wọn ara rẹ̀ láyé social media yìí ẹ̀ẹ̀kú ní maintain post ó bá ti jù sí ó sì lè fúnra rẹ̀ lókọ tó bá wù ó lè máa jẹ́ àrọ́sí ó lè jẹ́ ibùn hajab ó lè jẹ́ alaskọlani ó lè jẹ́ alìbá níbẹ̀ ó sá sá ti fúnra rẹ̀ lókọ kan tó bá ti sọ̀rọ̀ nítorí wù náà ni ó kó fún ọ yóò lọ bọ́ kó wá láti ibìkan yóò ti pé ìṣẹ̀ sí pé jẹ́ ó bá sì bó sì lè bú jáde ó lè bú bàbá rẹ̀ ó lè bú yá rẹ̀ papọ̀ tó bá sì wó sí lè jọ sínú náà torí ìtọ́lọ̀ tá fẹ́ jẹ́ káwùjọ wo dáa ìwà ẹ̀sìn Islam ìwà ẹ̀sìn Islam ẹ̀jẹ̀ akọ ẹ̀jẹ̀ sáré sọ ilé kí n fi gbàgbé àwọn tó yẹ sọ pọ̀ àwọn tí mo rò pé mo lè sọ ń bì ni ń sọ tí o. <laughs> ọlọ́run bọba tó láàrẹ gẹ̀ ó ní inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum 'inda Allahi atqakum ọlọ́run bọba tó láàrẹ gà lára ìdí tó tó ṣe pé àwọn ẹbí tí ó wà ń bẹ pẹ̀lú ara wọn wọ́n jẹ ara wọn mọ̀ wọ́n bá ara wọn ṣe wọ́n sì jẹ ọ̀kan gbogbo àwùjọ ibi tó bá ti jẹ́ pé àwọn èèyàn máa kọ̀ yín síra wọn ni àwọn ẹbí ibẹ̀ járe bá máa kọ̀ yín síra wọn àwùjọ bí lè tòrò àwọn ẹbí ní bá dùn nígbà tí ó fẹ́ jẹ́ àánú dìde fáwọn ọmọ lárúbáwá ọlọ́run fẹ́ ládùúgbò ìran lárúbáwá ó fẹ́ ṣe àánú wọn ìdílé tàbí ìran tọ́lọ́wọ́n bá wá bùn níyì jù nínú ìran lárúbáwá ni ìran kùrẹ́ṣì ìdílé lárúbáwá ìran lárúbáwá pọ̀ tí wọ́n jẹ́ lárúbáwá bí yorùbá náà ṣe pọ̀. yorùbá ni wá ṣùgbọ́n èdè wa wà náà mọ̀ pé àwọn ìyàtọ̀ wà ń wa ń jẹ àwùjọ wa lọ àwọn ìran bẹ bẹ́ẹ̀ pé ajajá làwọn ó yẹ kó ti yẹ yín bá bá sọ pé òsì àwọn ìran kan bẹ òsì ni wọ́n sọ àwọn kan nù ó yẹ kó ti yẹ bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti lọ bó jẹ́ pé eléyìí tá à ń sọ yìí náà bí ṣe pọ̀ tó tètè yorùbá àtọ̀yọ́ àwọn ebo ní òun ní ọ̀rọ̀ ọ̀rùn jù wọ́n a máa sọ ní kí wọ́n máa fi kọ̀ròyìn ní káṣí ma fi yìí lórí rédíò àtòrí tv sọ́ọ̀tì ẹ̀rìsì bí ìbáwọn náà ní tí mo sọ. níbẹ̀ ẹ̀kọ́ kìí ṣọ̀yọ́ nìkan ní yorùbá kódà yorùbá tó kú nàìjíríà tó bọ́ sí kọ́ńtì mi. tí mo fẹ́ lò nìyí ọlọ́run ọba tó ga ó fi wá ìran ìyẹn ìran lárúbáwá yìí tí wọn jẹ́ nǹkan kan ọlọ́run fẹ́ tún wọn ṣe ó fẹ́ ṣe àánú fún wọn ìgbà tó wá fẹ́ ṣe àánú fún wọn nǹkan ẹyọ kan ló lè kún wọn jọ pọ̀ tí orí ilé sì lè fi bá wọn táwọn ní ó tiẹ̀ tó fi jẹ́ nǹkan ọlọ́run fẹ́ ṣe orí yẹn fún wọn kí orí yẹn tó tóbi ó pé ó fẹ́ ní kí ànábì ìgbẹ̀yìn kó jáde nínú wọn tó dẹ̀ yẹ pé lẹ́yìn ẹ̀ kò ní sànábì ọlọ́run bá mi mọ́ ṣùgbọ́n àwọn ìran yìí wọ́n fọ́n ká lóríṣiríṣi wọ́n èyí gbé nìkan wọ́n èyí sì bára wọn ṣe látara bẹ́ẹ̀ àwùjọ wọn ò tòrò kò fẹ́ẹ̀ sẹ́ni tó kọ̀yìn síra wọn tó tó àwọn alárúbáwá ká máa jà ká máa jagun lórí nǹkan tí ò wúlò ká máa kọrin búra wa lórí nǹkan tí ò nítumọ̀ káfi sí sọ̀rọ̀ káfi sí yànga ká lè púrúfù pé ìdílé wa lọ́dọ̀ àjọ àwọn alámọ̀ọ́rọ́ sọ jù ní ti ń bẹ láàrin lárúbáwá nù àbúrẹ́ ẹni àbàrẹ́ ẹni jagun tá a bá jagun ta ló wíìnì àwọn ogun kan tí wọ́n ti jà lọ àwọn olówíìnì tí wọ́n ń gbìbìsí ayé wọn lé lórí nìyẹn àwùjọ ibi táwọn èèyàn bá ti ń bára wọn jagun táwọn èèyàn ti kọ̀yìn síra wọn àwọn ẹbí tí ń bẹ́ẹ̀ bí ò ní gbáyé gbádùn síbẹ̀ náà ibẹ̀ kọ́kọ́ torí kí wọ́n pè yàn wá kan á gbẹ̀sán tó bá yá àwa náà mọ̀ rí àwọn ọmọ wa kí kan lọ kọ́ bí wọ́n ṣe ń jagun àwọn ọmọ tí wọ́n kọ òbí wọn bí ẹ̀ka àwùjọ jákujàku ní ọ̀nà àlìyàwó mọ̀kọ́múrù rọ̀gọ́dà àmù ó ní àwọn fi mú tí ní tó bá dọ̀la àwọn wà sẹ̀sẹ̀ wá làbárì tẹ́ mú wá kí wọ́n pa bàbá àwọn ọmọ tí mú tí lọ́wọ́ yóò máa mú tí lọ náà

àtàwọn ìran títí ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́lọ̀ náà ṣe ṣerú ọlá yẹn fún ṣùgbọ́n yóò jẹ́ kí ọlá tí wọ́n ju tiwọn lọ àwọn ni wọ́n wá ṣe kàn yìí àwọn àlàwùjọ owó tóró yìí ọlọ́run bọ̀bà tó láàrin ga lásìkò ìgbà yẹn òun wá ní ọba tó wà ní Habasha Ethiopia tó ń gba àṣẹ láti Yamani lọ́wọ́ àwọn yìí pé òun ọkọ̀ ilé kan látara nǹkan tó ṣẹlẹ̀ nínú tàn ẹlẹ́tọ̀ òun ọkọ̀ yìí òun ó darí gbogbo àwọn èèyàn síbẹ̀ wọn àní máa lọ síbi ilé tí wọ́n kà yẹn mọ́ ilé ibi tí wọ́n máa ń pariwo tí wọ́n máa ń pariwo wọn àní lọ síbẹ̀ mọ́ wọn ó gbogbo èèyàn síbẹ̀ láti tẹ ọ̀gá rẹ̀ lọ́rùn tó o kọ́ òun ṣe ó sì kọ àwòsífìlà ni ó ga débi pé tẹ bá lọ báyìí tí yóò bá mọ̀ nítorí bá ga pọ̀ tẹ́sàfẹ́ erókè rẹ̀ tẹ́sàwà ẹ̀rí bí tẹ́ bá ti ń dórí òkè lọ kìlọ̀ padà kìlọ̀ padà jàbọ́ ní àwò sí fìlà ìyẹn wá bí àwọn kan ní ọmọ alárúbáwá nú gẹ́gẹ́ báwọn onítàn ti sọ ah bóyá ẹnì kó ṣe ló ń kọ́lé kan tí ó wà sẹ́ni gbogbo èèyàn kúrò níbi ilé ọlọ́run àwọn ó sì lọ dá nǹkan wò ń bẹ̀ wọ́n bá lọ bí ilé rẹ̀ yẹn wọ́n bá sábà nǹkan jẹ́ ń bẹ̀ ilé tó kọ́ tí wọ́n bá nǹkan jẹ́ ń bẹ̀ yẹn nínú bí òun ló fà pé ìwò kààbà òun ló fa èèwọ̀ kààbà ní tó fa ọ̀rọ̀ àsáàbù fíìlì yẹ wọ́n kó ẹ̀rin bíi mélòó kan lọ́wọ́ wọn kọ́ ọmọogun lọ́wọ́ léyìí páwọn ń lọ wọlé ọlọ́run tọ́yì wọ́n ti gbéra wọ́n kú dé mọ́kà lóòótọ́ ṣùgbọ́n gbogbo àná nǹkan tó ṣẹlẹ̀ ká lọ ka tafsiru sọ́rọ́ tìlfìlẹ̀ ọlọ́run bá pa wọn. ìgbà tó lòun wá pa wọn rún yẹn sóra tó wá tẹ̀lé onísọ́lọ́tù Quraish tá a bá lọ kàn táwọn ní tafsiru sọ wọ́n sọ fún wa yìí pé lè ìlà fi Quraish ìtumọ̀ tó lọ́wọ́ bá ń sọ táwọn náà sì mọ̀ nínú ìtumọ̀ aláàmù ní èdè lábáwá ó ní pé irú ìparun tó lọ́wọ́ ń ṣe fún àwọn ọ̀tá ọlọ́run tó fẹ́ wúlé ọlọ́run yẹn ọlọ́run lòun ṣe láti jẹ́ kí àwọn ìdílé Quraish tí wọ́n ti fọ́n yẹlẹyẹlẹ kí wọ́n lè kóra wọn mára kó lè jẹ́ wípé ìṣọ̀kan gbogbo wọ́n rí ilé yẹn sí pé ah ọlọ́run mọ̀ lo ilé láti fi pọ́n wa lẹ́yìn kálukú ó ṣe ń ti sáàbù sílẹ̀ kí ilé wa ní torí ilé tọ́lọ̀ fi pọ́n wa lẹ́yìn yẹn tí ó gbọ́n bá ti ń ṣe ń ti sáàbù sílẹ̀ yẹn ilé yẹn ó sọ wọn dọ̀kan tó wọ́n máa mójútó kálukú wọ́n máa sọ pé ah, àìmí ń lọ ilé ọlọ́run ilé ọlọ́run ní tá a bá ti débẹ̀ kò sí wàhálà kò sí nǹkan kan lọ́lọ́n fi ní ilá fi ìrìn ìṣẹ́lẹ́tà ṣìtá ìwọ̀sọ̀ yìí àwọn ìran kòrèṣì wá di ìran tó ṣe pé kí wọ́n bá ń ṣèrìn àjò lọ bóyá lásìkò ooru ni ó bóyá lásìkò ọyẹ́ ni ó gbogbo àwọn ibi tí ó ti máa gbé èèyàn pa torí nílẹ̀ bẹ́ẹ̀ bá ń àjò wọ́n máa gbé èèyàn pa wọ́n á gba owó lọ́wọ́ rẹ̀ lọ wọ́n pa ẹlòmíì wọ́n láìpẹ́ gbójú ẹ̀ tí ọmọ àwọn tí wọ́n máa gbìyàn pàdé máa jẹ́ jẹ́ ẹmọ́dọ̀dọ̀ wọn o jẹ́mọ̀ kí àwọn ní alílé tọ́lọ̀un fẹ́ wóúnjò ní àwọn tí wọ́n àtàwọn kan fẹ́ wóúnjò ní jàrí tọ́lọ̀un pa àwọn tí wọ́n fẹ́ wóorun ẹni tí ọba fẹ́ rí parun ọmọdọ̀dọ̀ àwọn respect nítorí pé ọlọ́run ọba pa àwọn tí wọ́n fẹ́ gbogbo wọn wá rí ilé yẹn síbi iye àtẹ̀jẹ́ fáwọn ilé ń fa káwọn náà láwọn ó tó kọ́ àwọn ó ṣe kéré kan tó fà nìyẹn ti wá dé ẹ̀rí pé tọ́lọ́n fi tẹ̀lé náà ní kí fàlìyà rọ́bà ha bàbàì ọlọ́run tó nílé ilé tó fi pọ́n wọn lé ilé fi là wọn nínú ewu yìí ilé fi sọ wọn kí wọ́n máa gbogbo ọ̀páyín kéke ìpayà tó wà níbi Jaziratul Arab ọlọ́run là kúrò ńbẹ èyí ìgbà yẹn lọ́lọ́run tó gbà nígbà Muhammad sallallahu wa wasallam ìyẹn lójú ọjọ́ wípé ara ojúṣe ẹ̀sìn Islam tó mú wá ara ojúṣe tẹ́sìn Islam gbé fún ẹbí òun ni ìṣọ̀kan ìṣọ̀kan àwa lè ṣe ọ̀kan lórí lórí nǹkan tí ò gbogbo ẹbí ó gbọ́dọ̀ máa ṣe ojú kòkòrò ó dẹ̀ gbọ́dọ̀ gbìyànjú lórí báwo ni gbogbo àfọwọ́dù tó wà nínú ẹbí yẹn wọ́n ó ṣe ní ìgbàgbọ́ nínú kankan náà fi ṣe ọlọ́run tí ó ní ìròrí kan tó jẹ mọ́ kankan náà ó ní ìròrí tó bá ìlànà anábà Muhammad sallallahu alaihi wasallam táwọn náà ó dẹ̀ ṣe tán láti sọ pé ń tá a dìde nínú ẹbí wa lé lórí yìí ó náà làwọn náà mọ̀ ti wà